mama èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. mama dami dami dami lọ́lá o. ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayéjayé tọ́ni wípé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá ohun bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá èkó ìlú mọ̀ọ́ká o màmá dábì. ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá èkó. ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. màmá dámì dámì dámì lọ́lá o. ìyá èkó. ó yá wá kẹ́kọ̀ọ́ wá kẹ́kọ̀ọ́ o nínú mọ́mí yìí o. princess òtún ti gbé tuntun dé. ìyá èkó màámi lọ́lá olójú kòkòrò ó lágbára ẹ wá wáyé ẹni tó bá lójú kòkòrò nínú ìyá èkó àti ìyá èkó fúnra ẹ̀ jayé jayé jayé jayé níyà èkó jayé jayé níyà èkó jayéjayé níyà èkó jayéjayé níyà èkó gbogbo lé ló fi ṣe gòdò rékè lẹ́wà jayéjayé níyà èkó màmá dá mi lọ́lá màmá dá mi lọ́lá o jayéjayé níyà èkó ọlọ́lá ló ní tèmi ìyá èkó ìyá èkó jayéjayé níyà èkó ọ̀tẹlẹ̀yẹ mú kẹ́kí gbogbo ilẹ̀ kó mi jayéjayé níyà èkó olówó ọlọ́ má dá mi lọ́lá o. Jayéjayé níyà èkó. Kọ́lá ọmọ ló bí ṣọlá màmá dá mi dá mi o. Jayéjayé níyà èkó. Mr. owó tó gbé wá nílé ìdá. Ah, ọ̀dà kàríta ẹ jọ kò sówó kankan nílé yìí I can tell you that kò sówó kankan. kò sówó nílé yìí àbí kò sówó nílé yìí. yẹ ẹ ṣàyẹ̀lá gbọ́jú sókè kó o yàwó ẹ̀. Ah! Ah! owó wo ló wà nù ẹ wọ́n jẹ́ kó pamọ́ mi owó wà níbẹ̀. owó wo lórí lè wọ ọmọ ẹ bẹ́ẹ̀ ni sọ owó wo lórí lè. ìjọba kò fún ẹjọ́ ẹjọ́ kò fún ọ tó wọ́n bá wà ó ẹjọ́ ẹ má jọ pa mí o. mo lè jọ kówó sí wa tọmọ ẹ yẹn pé ó wà lónìí. ẹ jẹ́ kó pé fún ọkọ má pa mí o má pa mí o fẹ́ ariwo kò sí tó bá ti wà ẹgbàá ni o. bàbá ẹ bá gbórí sókè máa bá dalé mọ́lẹ̀. bàbá ṣèbẹ̀ ní kò sówó ní ilé yìí. mi ò mọ tàbí sówó ni. wàá máa jalè wọ bàbá yìí. ọmọ ẹ bọ̀ ṣe lè ṣe é jà lọ. fẹ́mi o. No, no, I need to let go. Hey, do up. Do up. Díẹ̀! Díẹ̀! Díẹ̀! Torí ìtọ́jú. Bàbá ẹ bá gbé ojú sókè wá gbádà ní ìmọ̀lẹ̀. Kò sówó kankan ní ilé ìmọ̀. Ah, ọmọ rẹ̀ dùn lójúdù ká má yẹ̀wò rẹ̀. Ìjọ nílé kìlọ̀ fi ẹ̀yà ta. Báyọ̀!

solve anything. má sunkún mọ́ ìwọ̀n bá ló máa ro gbogbo ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí lóòótọ́ kì í ṣe ohun tó dábọ̀ tó rí ṣe tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ please má ṣe rí ẹ léṣe sí mi lọ́rùn. dadi kò sí bí mi ṣe ní ronú kò sí bí mo ṣe ní ronú mi lè pé kúrò lọ́kàn mi rape là ń sọ̀rọ̀ nípa yìí ọkùnrin tí mi ò mọ̀ rí rárá tí mi ti ẹ̀ mọ̀ bó ṣe rí ó tó dé fi tipátipá bá mi lájọṣepọ̀ Daddy, I am finished. Mm-mm. <laughs> I'm finished. No, no, no, no, no, no, don't say that. You are not finished. Ah, ìwọ tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ kí ni ìwọ mọ̀ tó jẹ́ finish? Kò sí tó jẹ́ finish. My dear, jẹ́ ká máa dúpẹ́ pé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Àwọn ọmọ olórí burúkú yẹn kò sí tó hàn lè dánwò láṣà mo dúpẹ́ pé wọn ò pa wá wọn ìwọ rèé èmi rèé ìyá ẹ ló wà ń bẹ yẹn ìwọ ń ronú bí ìyá ẹ ń ronú lọ́hùn ẹ má fi ronú ṣe bilé ṣe kẹtẹkẹ yìí sì ṣe gbọ́ and I have to tell you this one good thing ni pé mo ti lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá mo ti lọ bá dadi ẹ ti involve ọlọ́pàá. ẹ ah ó di dandan ọ̀rọ̀ ọmọ mi ó mọ bí mo ṣe ka ọ̀rọ̀ ẹkún. E àdúdì ah, ìbá mọ̀ ti ṣe yẹn ìbá ti ṣe yẹn ṣé ráwọn ọlọ́pàá tẹ̀ lọ sọ fún mi nígbà tí mò fẹ́ di ara mi síta ni ìtìjú ló máa jẹ́ fún mi lọ́dọ̀ àwọn ọlọ́pàá tọ́dọ̀ àwọn èèyàn tó bá gbọ́ wípé òde rèébù ni ewu dẹ́dí má ṣe dodo mo ah. lọ ewu ṣe ní ìjọ ẹ̀rọ àbòmí láṣìírí bá mi ò fẹ́ kẹ́ni bọ̀dì gbọ́ sí kèsì lára ìjọ tó rán lọ. ọ̀rọ̀ <laughs> tí wọ́n ń fẹ́ kí ẹni tán bá rí máa jáde sígboro ó ké ìtìjú ìní àwọn èèyàn máa ń sá fún ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo àwọn tán bá ti fall victim of rape tí wọn kì í fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ torí ìtìjú and kí ló fà our society society wa ló fà nígbà tó jẹ́ pé ẹni tó bá mọ̀ pẹ̀lú ẹ̀ ṣẹlẹ̀ fún tó wà in a pitiable condition kàkà kí a ṣàánú ká pọ́nlé ìgbà yẹn náà máa ma ṣe bàjẹ́ ẹ̀ nígboro this is one of the reasons is that right um, mo understand ẹ màá màá ní káwọn ọlọ́pàá yẹn kan stop investigation kọ́ má bàa bà ọmọ mi lórúkọ jẹ́ that is nítorí wọ́ọ́ rí ní ìrí pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ lórúkọ jẹ́ ni it's right. I'll do that ètò ṣàṣe kókó jù ni pé dress up kó lọ sí hospital kan flush everything kan take kan kan ṣe oògùn tó yẹ káwọn ṣe ń tiwọn. It was so terrible. Oh, I'm gonna kick your out of this house. Ah, Danny. Mummy, mo fi hundred thousand naira sínú wardrobe mi mo bá débẹ̀ mo bá rówó ń bẹ̀ mọ́ tó dẹ̀ jẹ́ pé èmi àti yín nìkan lájọ wà nínú ilé ìta mọ́ tàtú ló ṣì kẹta wa tó lè gbowó ń bẹ̀ tó bá ṣọmọdé. olúwa dá mi láre olúwa dá mi lọ́lá tèmi nìkan mo mú owó ẹ ó dẹ̀ tún wá nàmọ lọmọ ò bá ti bá mi má dẹ̀ fún ẹ pé èmi ni mo mú kó o ní right àti máa nà án wo mo béèrè owó lọ́wọ́ ẹ láti ìjẹta ò dá mi lóhùn láàárọ̀ yìí mo kàn ń ṣe nǹkan nínú wọ́drópù ẹ̀ ní ìsàlẹ̀ wọ́drópù ẹ̀ mo tẹ̀ ní mo fẹ́ mú nǹkan àfi bí wọ́drópù yẹn ṣe ṣí sókè mo dẹ̀ ra rí owó yẹn téńté nìwọ náà fi sí mo dẹ̀ mú. but ìgbà wo ni mo ṣe fún yín ní five hundred thousand naira tẹ sọ fún mi pé ẹ fẹ́ ra jewelries ẹ fẹ́ ra gbogbo nǹkan mo look away because mi like nǹkan tẹ fi owó yẹn ṣe ẹ jọ tí bá béèrè nǹkan tẹ tún fi hundred thousand ṣe same thing náà lẹ tún máa but mọ́mí why. Dámiláre ṣé orí owó tó bá ní èmi ni mo ní torí èmi nìyí èmi ni mo dẹ̀ èmi ni mo bí ẹ ọmọ ọ̀rẹ́ mi ní Tafaji ó fẹ́ ṣe wedding fún ọmọ ó dẹ̀ ní street lòun fẹ́ lò gọ́ọ̀mẹ̀ntì ní kán máa lo street mọ́ ọ̀rẹ́ mi dẹ̀ e six pé street lòun máa lò mo dẹ̀ ní tó bá ti jẹ́ pé street ló máa lò kó má wọrí ó máa lo street yẹn mo ti fún wọn ní owó yẹn láàárọ̀ ìkan lọ fi clear àwọn street yẹn kán lè rí lò so yẹn ló wá ń nà Dóyin fún. Dóyin ó ti tó jọ jọ jọ jọ jọ ìsókè má fọwọ́ kan mọ́ o ó bá tiẹ̀ wá bí mi. oh my god are you kidding me mummy ṣe é realizing pé mo máa ń ṣiṣẹ́ kí n tó rí owó ni owó tèmi lè wá ló ń kó fáwọn tó fẹ́ ṣe pàtí kó fi máa clean street. kẹ́ẹ̀tì ẹ̀ tó mú owó mi ẹ̀ tiẹ̀ jẹ́ kí n gbọ́n pa ẹ̀. wá ń bí Oh, mọ̀ pàtó tí promise to come after me, no. lówó. no no come off it i don't like it. Ah, ah, kí ló ń ṣe ẹ lọ wọ́n jẹ́ kí n sọ fún ẹ ọmọ ọdún méjì ló wà ní bàbá ẹ̀ ti gbé ẹ sílẹ̀ tí bàbá ẹ̀ ti kú dànù. èmi yìí ni mo tọ́jú ẹ̀ tó fi dàgbà ẹ́ èmi ni mo náwó lé lórí ọmọ mi méjèèjì yìí ló mú tó fi dàgbà. mo wá na owó ó wá ń sunkún pé mo na owó ẹ tẹ́tẹ́. ìyá èkó ìyá èkó ìyá èkó lẹ́kọ̀ọ́. ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o. aya mi. ẹ kó àbẹ̀wò wa. jàre ẹ fún wa sá. ẹ ra sá. ìyá kò gbé ẹ̀ kan tẹ́lẹ̀. ó dà ó gbádùn ọbẹ̀ yorùbá kí ó ṣe. ẹ ṣe sá. ó mọ̀ parẹ́ púpọ̀. àbí o. ó jàre. ó dà o ó dà o. yé. Ah, ah. ah! babatẹ́jú babatẹ́jú hospital hospital ẹ jọ hospital hospital hospital jẹ́ ká gbé wọn ẹjọ́ yíyá hospital hospital. ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ń ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan bó jẹ́ dáadáa tẹramọ́ rẹ̀ mi o bó jẹ́ ibi tẹramọ́ rẹ̀ mi o one day you go get your return tó bá wá dé tán níbo ló fẹ́ fojú sí aláṣejù ó yá tẹramọ́ ṣẹ̀rẹ̀ o. Hmm. ẹ mọ́kú ojú òpó dí àfèmọ̀jò kó ẹnu sàǹṣọ̀fọ̀ má ṣe o kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó iye ọlá àjọsọ báyìí ẹ kéékèèké àwọn kan pé àrùn ọpọlọ dẹ̀ ó ń kàn tọ́ ṣe ẹ̀ ó dẹ̀ wá dé tó wá kú ó wá pa á. má tún dáhùn múlẹ̀ sílẹ̀ nílé yìí o ó ti tó o ó ti tó o ẹkún kò lè jí o ṣó yẹ ilé ẹ̀sẹ̀ yìí ìyá ẹṣẹ̀ yẹn ti tó ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ o ṣó ti gbọ́ ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ o ẹ wò ó ẹ̀yin wọ tẹ́jú ìwọ rẹ mo fẹ́ bá sọ̀rọ̀ kó kó kó kóra gírí o ẹ kóra gírí o ẹ wò ó ẹ di ọlọ́run rẹ dédé wa o ẹni ó bá ń rò mú lọ ṣó ti yẹ ilé ẹ̀sẹ̀ yìí ọlọ́run kò ní já rírú ẹ̀ mọ́ ọlọ́run kó bá wa gbé sínú afẹ́fẹ́ rẹ̀ ọlọ́run rè ní ọlọ́run rè fún wa òun náà rè gbà lọ́wọ́ wa nìyẹn ọlọ́run kó ṣàánú fún wa o. lọ́ọ̀ nìjà rí rẹ̀ mọ́ àdẹ̀ní rákùfà nílé ṣe fẹ́ kóra yín dirí o. ṣé ṣé wò wò má má má dààmú rẹ̀ lẹ̀ má dààmú rẹ̀ lẹ̀ nílé yìí o mo mo mo ń sọ fún ẹ o mo ń sọ fún ẹ o ó ti tó báyẹn o. Dami Damilọ́lá ó má ṣeré ẹ léṣe ó má fìrònú ṣeré ẹ léṣe dànù torí pé bàbá ẹnìkan kú bàbá tẹjúmọ́ lá bóyá tẹjúmọ́ rin bóyá tẹjúmọ́ ṣì bóyá tẹjúmọ́ fò ni pé bàbá ẹ kú ó wá ń ronú ó sọ̀rọ̀ ẹ̀ di nǹkan míì kalẹ̀ sínú ilé a máa pè é òun dì kàkà kúkú ni nínú ilé jọ́ títorí ọlọ́run o má ṣe rẹ̀ léṣe o torí tó bá délẹ̀ tó ń sìn ìgbà yẹn ni màá máa sá káàkiri mi ìfẹ́ sá o màá yẹn máa dùn mọ́ máa dùn síbi dùn sọ̀hún dùn síbi dùn sọ̀hún jọ ti torí ọlọ́run kó yá cheer up ṣó ti gbọ́ jọ o ó ti dá mi lóhùn. kí ni mo gbọ́ tẹ̀ sọ jáde lẹ́nu yẹn kò bá má jẹ́ ilẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà tẹ̀dẹ̀ mọ bí Tẹ́júmọ́lá ṣe jẹ́ sí mi tẹ́ mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà mi ni lẹ́wọ́n hmm. ń sọ àdúrú ọ̀rọ̀ ńláńlá báyìí. ọlọ́run tó bá ṣe ń pè ilẹ̀ bí mi ni màá sún pé wà heartless. má sọ bẹ́ẹ̀ mọ́. ilé mi kí ló mú ìpè ilẹ̀ wà heartless má sọ bẹ́ẹ̀ mọ́ it's an insult má ẹ̀fà sọ bẹ́ẹ̀ mọ́ kí ló mú ìpè má mẹ́wàá heartless tó wọ́n mọ jákujàku kọ́ mọ játijàti kọ́ mọ́ mẹ́wàá heartless irú ọ̀rọ̀ òwúrò wo nìyẹn. so mo ti sọ̀rọ̀ jù. ó sọ̀rọ̀ jù of course pé mo mẹ́wàá athlete fún kí ni. kò lè yé yín. dani dani lọ́dọ̀ dani lọ́dọ̀. ìyá èkó. mo ń gbọ́. ìyá èkó. olórí èkó. mo ń gbọ́. ìyá èkó olórí èkó. you have a lot to do pẹ̀lú ọmọbìnrin ọmọkùnrin yìí. ṣùgbọ́n àtọ́wọ̀n yìí ó ní iṣẹ́ gidi tó máa ṣe tọ́lọ́ ní tó ń ṣe yìí kò yé e. tàfà sókè yìí dó borí ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ń ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan o bó jẹ́ dáadáa tẹramọ́ rẹ mi o bó jẹ́ ibi tẹramọ́ rẹ mi o one day. ìwo ló tún ń dún pẹ̀kẹ̀pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ tó o tún ríǹgì jáde bíi ti tẹ́lẹ̀ mọ́ àwọn ọmọ yìí tútù débì yìí nìyẹn o wọ́n ti débẹ̀ nìyẹn o ó ń ríǹgì kò ríǹgì síta ah. ẹ ló ta nìyẹn o ah. Ah. ìwọ ni báwo ni ṣó ti dẹ́kọ̀ọ́ olúwa ṣeun tó bá ti dẹ́kọ̀ọ́ kó máa lọ sí ìdúmọ̀tà ní straight o ní dàda alájá tó bá ti dé dàda alájá kó béèrè iye ọjà ìyá ọjà níbi tó ti ń ta léètì tó wọ́n jù ìyá kó wá béèrè ìyá ọjà tó bá ti béèrè ọjà kó lọ́dọ̀ yé èkó ló ti wá. ó máa fún ẹ lówó mo mọye tó máa fún ẹ o ó gbọ́dọ̀ yọ nínú owó mi o kó wá kó owó yẹn kó kó lọ sí bank lọ bá mi save ẹ ṣó ti gbọ́ tó bá wá kúrò ń bẹ̀ kó bá mi lọ sọ́dọ̀ dúpẹ́ chanchan ní Tom Jones kó sọ fún pé látọ̀dọ̀ yé èkó ló ti wá ó máa fẹ́ ṣe é lálejò má pẹ́ lọ́dọ̀ ẹ̀ torí mo mọ dúpẹ́ dáadáa mo mọ̀ ọ́ má pẹ́ òjọ́ torí ọlọ́run. wàá bá mi lọ sọ́dọ̀ múdà ṣàìnà bẹ́ẹ̀ ni ọmọdé túndé kan náà ni wà á bá mi lọ sọ́ọ̀bẹ̀ sórí aṣọ yẹn tó kó dání yẹn bá mi fún ní mẹ́fà má fún lẹ́yọ kan o má dẹ̀ fún ní méjì mẹ́fà ni mo ní kó kó fún o torí èèyàn ni èèyàn ni o tipa títà ń lọ ní wíkẹ̀ndì yẹn ni so aṣọ mẹ́fà ni kó bá mi kó fún ṣó ti gbọ́ ẹ̀hẹ́n ok so tó bá ti dé kó pè mí torí wíkẹ́ndì yìí pátítà jọ ń lọ yẹn wọ́n máa gbà wọ́n á mọ̀ yìí pé iye èkó tún dé ni lọ́tẹ̀ yìí. wọ́n bá mi lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà mi èkó náà ní gbogbo ibi tí ò ń lọ yìí o nínú èkó ń bẹ̀ náà ni o wọ́n bá mi lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kó bá mi sọ fún pé àwọn tẹ́nàǹtì mi wọn ò sanwó rí wọ́n ti gbálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so ó dàbí pé kóòtù ló máa gbẹ̀yìn wa èmi kúkú ráyè ń tèmi mo ráyè kóòtù màá máa lọ pàdé wọn ní kóòtù ni so má pẹ́ o jọ nítorí kí ló sọ dámiláre mi wà ń bẹ èmi ìyá èkó ìyá dámiláre ẹni tó bá máa pa dámiláre mi ọlọ́run máa bá mi gbégi lé ní lágbára ọlọ́run dámiláre ló kọ́lé tó wá fi èmi ìyá ìyá èkó tó fi síbẹ̀ pé kí n máa ṣàkóso gbogbo ilé tó kọ́ owó ọmọ mi ni mò ń lò kó dẹ̀ lè yé wọn lágbára ọlọ́run ọṣẹ ọkọ mi má gbàgbé ọ̀dọ̀ múdà ṣàìná o ok kó dẹ̀ bá mi kí tó ti gbọ́ ok èmi nìyẹn èmi yẹ kó fúnra ra mi ah wo ẹni tó bá ní ti tèmi báwo ọlọ́run máa bá mi gbé ìyá èkó ìyá èkó. mi ò ṣe kí n gbọ́rọ̀ náà mo sọ fún yín last time tí mo wá bí mo ní tá bá ti já ìjà tá bá ti já ọjà sínú bí yìí tẹ ti rí i pé dọ́ọ̀sì tí ń bò kí ẹ máa clean ẹ every morning kí ẹ máa clean ẹ fún mi ẹ clean eléyìí náà ewo dust everywhere ẹ kí ló ń ṣe yín ná àwọn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n wọ́n gùn jù yín lọ. mo ẹ wò everywhere náà láti clean already design náà ló kù ẹ Eh, kò rí bẹ́ẹ̀ ó ń lé di side lókù ó lé di side yẹn ṣe ṣé kí n tó dé ẹ ṣe dọ́ọ̀sì ẹ̀ nǹkan tí màá ṣe fún yín máa transfer yín lọ sí Èkó ni ah, ah. tàbí ẹ fẹ́ kí n lọ dùn yín sí Èkó ni hmm, olórí èkó ò rí mi pẹ̀lú àwọn ọmọ yìí ẹ ṣe àkóra yín lọ wọ́n kàn useless ara wọn síbẹ̀ àfi kán jókòó kán máa wọ̀ ọ́n kán máa ṣe yànmọ̀yànmọ̀ káàkiri. nígbà tí yín sùúrù nígbà pé iye láti ilé pẹ̀lú àwọn ọmọdé báyìí kan fún ẹ lápá tẹ́ńsọ̀n ni àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan wọn ò gbé mi ẹ̀gbọ́n tó lè tó bá dẹ̀ di kàràǹgídá ṣùgbọ́n àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn wàá kó wọn wá síbí wàá kó àwọn tàwọn ti bí wàá kó wọn lọ sẹ́kọ̀ọ́ wọn bá tó bẹ̀ sí ní forí ru ẹrù tó ń já aṣọ látàrọ̀ títí dalẹ́ lórí wọn ṣe kéne lórí wọn á pẹ́. bóyá nǹkan ti máa ṣe fún wọn ni torí wàhálà wọn ti pọ̀ ju bí báyìí tí máa gbé wọn lọ sọ́hún tó ń lọ jókòó tó ń lọ ń rẹ ẹrù fún àwọn kọ́sítọ́mà tó ń raṣọ lọ láti ìdúmọ̀tà lọ sí gbogbo ẹ̀ ìfúra tí wọ́n dára wọn mọ̀ láyé pé kọ́kọ́ jókòó síbi tẹ̀rẹ̀ rẹ̀ kọ́ dẹ̀ kó ṣe parí kan gba sálárì wọn nǹkan tán wà áfítà nìyẹn èmi ò dẹ̀ fẹ́ yẹn mọ́. let's face the reality láti take account máa kẹ́kọ̀ọ́ kan fún ẹ ní problem o máa kẹ́kọ̀ọ́ fún ẹ ní stress at all ṣùgbọ́n ọ̀rẹ́ mi. hello mommy hello darling. <laughs> báwo ni ọlákẹ́ ni <laughs> how are you. fine ma. ṣe kókó màmá ẹ̀ nìyẹn mi ì kọ́ ẹgbẹ́ yẹn o lọ́lẹ̀ sí Mummy. Àdùnní uh-uh. kúnlẹ̀ jẹrẹ débi sílẹ̀. Bọ́lákẹ́ máa dìde máa eh, dìde ah, pẹ̀lú. Àwọn èèyàn ló darí hi mom èmi ò tọ́ mọ tèmi bẹ́ẹ̀ nílò òyìnbó o. Kọ́ńtọ̀ wa ni pé kó lágbàlagbà kó kúnlẹ̀ ẹ kúnlẹ̀ gidi. Kọ́mọkùnrin kó dọ̀bálẹ̀. Fọlákẹ́ máa ti sanra. Fọlákẹ́ máa ti dùn gan. Ibẹ̀ yẹn máa bẹ lára mu. Eh. Òun náà ni gbogbo ẹ̀ ti yọ yìí ló yẹ kẹ́ ló ń ṣe ròmótú ròmótú báyìí. So lovely. Ọ̀rẹ́ mi. Thank you ìwé ni mo ní kó mọ ẹ lọ kà o tó bá máa jẹ bóyá a jẹ písà a jẹ gbogbo nǹkan tó ń jẹ láàyè mi sàbí gbogbo ẹ ló ń jẹ lọ́hùn ọdùgbò náà wò ó fẹ́ lu ṣé mi yé ẹ bí mo ṣe. Mom, me, you can see I'm sexy. You sexy? Me, yeah, then yes. I do that 16. You said you look <laughs> sexy. Just look around. Okay, yourself. mommy, let me check around. Maybe I'll ah. send it in tomorrow. Okay, you free? Uh, ah, ah. whoa, whoa. Sori gbogbo nǹkan tó bá ń wọ̀ ẹ́ ni kò mú bẹ́ẹ̀ o. <laughs> Má ti jú o. <laughs> ọ̀rẹ́ mi ṣé o ti lọ́kọ ṣá. lọ́kọ bí mo ní kó lọ kàkílẹ̀ bọ̀rọ̀ tó pọ̀rọ̀ lọ́kọ dé ọkọ tó bá máa fẹ́ ìbírí ti máa lọ́kọ. o ti da akátá mi ti mi gbọ́n ohun tí da ṣé orí nǹkan táwọn àlọ́ ti ṣòkòtò àpò ṣòkòtò ló wà. bíbò ṣáà mọ̀ pé mo náà mọ ọkùnrin dámi lọ́lá mi dámi <laughs> bí inú ṣáà ti níyàwó. kò níyàwó irọ́ ni ọmọ òṣì kan tó ń fẹ́ yẹn mo ti ní kó dànù bóyá eléyìí ló máa òun ni o ọ̀rẹ́ wa tiẹ̀ wá táìtì gan ni ó ti ah, lọ wo ó wà dá ọba wò. màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá èkó. baby you know what. what. You are always turning me on. Really? For real? Mm. Um, just have a look at yourself. Come on. <laughs> Oh my gosh. That's my favorite. Come on, man. Um, I'm very sure pé èyí tó wálé ni gbogbo eré ló kó wá láti wá bá mi ṣe. Mm, mm, mm, mi wá bá ẹ kankan lẹ́nìí o. Mo kàn ń jáde ni mo ní kí n yà wá because mo mọ̀ pé ó ti pẹ́ tá a ti ríra. Tí n bá dẹ̀ tètè wá kí ẹ báyẹn, ó máa sọ́ dìjà mọ́ mi ni um, so kí ló ń jà láti sọ ìgbà mélòó léegun fi ń dèèyàn bá bọ́ gbogbo ilé ìwádẹ́wọ̀ padà létà. um I am not in the mood for that okay it's too early for that. Mm. Mm. <laughs> anyway how is mommy? um she should be in there sleeping or something. Oh, but they wish I tell you what to long. Eh, you will see her. You've always been seeing her, you know. Mm. Well, I think she want to go out too. Oh, oh there she comes. Mom, I can help. Ìwọ, o kì í gbọ́rọ̀, o lójú òfin ríran. Kó rẹ̀ dànù fún mi. Dàmílàdé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mí. oh nothing don't go there ọmọ ṣe mọ́mí lẹ jàre jẹ́ ká máa lọ tó wa. no attitude mọ́mí sí i ó strange wọn dẹ̀ ever behave by ìsinmi rí ṣé mo ṣe wọ́n ni. oh come on i just said you shouldn't go there. jẹ́ ká máa lọ síbi kan lọ kí wọ́n tún nílò don't worry carry your bag don't worry that's nothing. oh, èmi food and feed motivation ọlálẹ́ àná kan tó sùn so she still living with that anger. ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni iye ìyá èkó ìlú mọ̀ọ́ká ọmọ <coughs> ọlọ́wọ́ ayé ò lè ṣe <coughs> dami olúwa hmm? ni lè ṣe ṣé owó ṣe ń promise tẹ́jú yìí wàá dirú wàá dìgbà hmm dami ṣùgbọ́n pa àmọ́ra wa àmọ́ra wa o. kí ló ń jà láti máa sọ yẹn ṣó fẹ́ máa fi mí pa lójú ìyàwó mi ni no tell me and you lóòótọ́ mo mọ̀ pé wọ́n máa ń yá mi lówó dáadáa nígbà tí ó sí nǹkan but gbogbo owó tó yá mi náà fi máa ń sèrè gan ni nígbà tí kò sí nǹkan kan gan èmi àti tẹ́jú jọ wà ní nísìnyí tọ́bẹ̀ tó ti sọ gbogbo owó tí bá pa máa fi tọ́jú ìyàwó mi nìyẹn ó thank God pé rántí kò ń jẹ mí láwọn owó kan owó yẹn ó dẹ̀ pọ̀ gan bọ̀ mo filẹ̀ fún ẹ mo dá àṣẹ mo fún ẹ pátápátá kò fi tọ́jú tẹ́jú o ti gbọ́. <laughs> ẹ̀yin bàbá ọkọ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé owó tí ọkọ mi yá lọ́wọ́ yín gbà yín ṣó pọ̀ tó tó yẹn ni. Ah, ẹ wá ó dàgbà tí ń tẹ o. no ẹ ti tẹ nítorí pé ẹ ti ìgbà kan mu àmọ́ nísìn ẹ máa wá gba kámú sára lọ́kọ̀ọ̀kan. tum tum. ẹ wò ẹ bá mi bá tẹ́jú sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá tẹ́jú sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ ẹ̀ ò gbàbì kan yé mi ó dẹ̀ kéré sí í ṣe ló ń dàgbà sí àsìkò yìí kò dẹ̀ dúró dẹ̀ nìkan ọjọ́ ń lọ lórí ẹ̀ Ebi ò yìí tó kù tó fẹ́ ṣe báyìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ṣé dani ló sọ wípé kò yìí tí ìyá ni ẹ ó ti yá èmi torí wípé ojú ń kán mi mo fẹ́ rí ọmọ ọmọ mi mo fẹ́ rí ọmọ ọmọ mi àá kí ló dé ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀ o ẹ bá ń bẹ̀ o ikú òdòjú àrùn òdòṣù o èmi náà kéré sí o òun náà dẹ̀ kéré sí o. Tẹ́jú Tẹ́jú ṣebí wọn náà gbọ́ gbogbo nǹkan tí mọ́mí ẹ̀ ń sọ. Ah ah wo ilé obìnrin òun pẹ́ ṣú o kó tètè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe pápápá nǹkan tí mo dẹ̀ ń sọ ó yí ẹ o ó yẹ kọ́rọ̀ mi yí ẹ dáadáa. ẹ wo kò ń ṣe pé mi ò fẹ́ ṣe nǹkan tí mọ́mí ń sọ àmọ́ àsìkò ní gbogbo nǹkan. àsìkò ni kí ni wọ́n sọ fún ẹ pé ilẹ̀ obìnrin ò kì í pẹ́ ṣú ó lásìkò ní gbogbo nǹkan wo awátá tiẹ̀ jẹ́ àbúrò lẹ́yìn sista gan ọmọ wa ti ń pè wá ní girama dúró ná tó bá jẹ́ pé ọkọ ẹ ló sọ pé kò tí ì yá jẹ́ ká mọ̀ Eh? kò ń ṣe yẹn a kàn take time wa ni. take time kí ni irú take time wo nìyẹn take time. mọ́mí ah! mọ́mí ah! ẹ rọra o ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ kò sí máa sọ fún yín kẹyẹkẹyẹ pariwo mọ́lẹ̀ lẹ́yìn ṣáṣẹ́ṣẹ́ lògùn yín náà rẹ̀ ṣá. yín ti jọ sọ̀rọ̀ nílé náà mo dẹ̀ jẹ́ kó yẹ yín pé mi ní pẹ́ dé láti ọ́fíìsì wá ìtẹ́ ìdúró dé mi kẹ́tọ́ wá mi wá ọ́fíìsì. lóòótọ́ ni. ṣé kò wá tó ìtorí wọn náà kì í finá sórí òrùlé sùn mo mọ̀ yìí pé o lọ́ọ̀vù ọmọ tẹ́jú yìí èmi náà mo lọ́ọ̀vù ẹ̀ ó dùn wò lọ́mọbìnrin ó fáìn níwọ̀nba ó dẹ̀ jẹ́ ọmọ dáadáa but problem tó wá nìyí ńkọ́ ó mọ̀ yìí pé bàbá ẹ̀ ó ní problem problem náà ó tún ran ìyẹ́ ẹ̀ ṣó ń gbọ́ mi ó mọ̀gbà tí ìyẹ́ ẹ̀ ti ń sick tó ló ti ń sick dúró ń bí wá ń bí tó bá tún wá lọ fẹ́ tó bá bímọ ṣé kò ní ran ọmọ tó bá bí ṣé kò ní ràn wọ́ gangan jọ ti torí ọlọ́run my son mo love ẹ mo dẹ̀ ní ìdí ẹ ni mo ṣe ń sọ èyí tí mo ń sọ yìí mi ìfẹ́ rí ìwà àti tẹ́jú lọ wá ìyàwó ẹ lọ síwájú mo dẹ̀ mọ ipò ọlọ́run máa pèsè ìyàwó tiẹ̀ fún ẹ tó ti gbọ́. mọ́mí mo fẹ́ kẹ́ ẹ understand fact kan pé mo love tẹ́jú gan and tí ò bá sí tẹ́jú gbogbo nǹkan tí mo dà lé ni báwo mo ṣe fẹ́ dà. Mm wo jẹ́ kí n sọ fún ẹ má ní torí má sọ má tún repeat nǹkan tó sọ yẹn o má ní títorí ìtẹ́jú má tún sọ bẹ́ẹ̀ mọ́ sọ yí pé nítorí ọlọ́run àti ọlọ́ọ̀lọ́run la fi ń live bí ìfẹ́ gbọ́ pé nítorí ìtẹ́jú kí ló ṣe she did nothing ọlọ́run ló ṣe ṣó ti gbọ́. mú mi mo mọ̀ pé ó possible kẹ́ ti gbàgbé tẹ́ bá lè rántí dáadáa before kí Tẹ́jú tó change life mi around ṣé rántí pé mi àti yín jọ máa ń jẹ̀yà ni nígbà yẹn à ní hope kankan but now things has changed mommy you know I love her so much I don't think I'll be able to live without her please mommy. I know you love her and I don't want her in your life because me if a problem fún ẹ wo tó bá ní òògbọ́ tá a bá tún délé àtún continue ìpàdé àwọn ọlọ́jà ni mò ń lọ. mọ́mí ìgbà wo ni ẹ tún join àwọn ìyá ọlọ́jà sẹ́yìn tí ń tajà ni. mo ń lọ sí ìpàdé àwọn èèyàn pàtàkì torí ibi àwùjọ èèyàn pàtàkì náà ti ń rí èèyàn pàtàkì. ok mọ́mí máa rí ìyẹn tá a bá délé. my dear son jẹ́ kí n máa lọ nǹkan tí mo sọ fún ẹ take note. Good day. Hmm. òótọ́ ọ̀rọ̀ máa wà nínú nǹkan tí mọ́mì mi ń sọ ìkẹ́ hmm. alátiṣe mi ló máa ma ti ṣàárẹ̀ ẹ o ah, èmi náà ò gbàdúrà kí n bímọ lóòótọ́ kó ní brain tumor àbí kí kinní náà tún lọ ran èmi náà hmm. ọlọ́run á máa kọ́ mi mọ́ ṣe o kọ́rọ̀ yìí má lọ já sábàámọ̀ fún mi o ọlọ́run má jẹ́ kí àbámọ̀ gbẹ̀yìn rọ̀ mi o wàá fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run kọ́ mi mọ̀ ṣe. Damilola, Damilola, Damilola. Fọ́nì, sọ fún ẹ pé bó ṣe ń múra wá sọ́fíìsì pé mi láìkẹ́ nígbà tó ń ṣọmọ láṣẹ́wó ẹ má bínú dókítà torí pé mo fẹ́ gba bí jáde ni ló jẹ́ kí n múra báyìí. nítorí pé o fẹ́ gba bí jáde ló ṣe múra bí aṣẹ́wó. i'm sorry. ó um, mà tó ní brain tumor yẹn. sir nurse péjú ló àtẹ́jú sí wọn sọ. doctor ẹ̀yin lẹ́ni kí n discharge patient sí mo dẹ̀ ti discharge wọn láàárọ̀ yìí wọ́n ti lọ lẹ́sà. Mm, um, tọ́mọ tí wàá fún check up make sure pé wọ́n rí mi ṣùgbọ́n. tí wọ́n bá wá tí wọ́n bá bá yín sà. ẹ̀hìn á ah! lo brain yẹn mẹ́rin ẹ book appointment pẹ̀lú èmi àti ẹ̀ mo ló wà important. okay sir. please go go go go go go go go thank you. Ah! kí ni kẹ́hìndé sọ ẹ̀rù bí lè ṣe múra àfi bí aṣẹ́wó mi rí yín mọ̀ ẹ́ tọ́bẹ̀ ẹ̀ ẹ̀ táìsì mi rí yín. ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá èkó ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó ìyá èkó ìlú mọ̀ọ́ká o ìyá èkó màmá dámì dámì dámì lọ́lá o. ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayéjayé tọ́ni wípé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá ohun tí n bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbéná wojú ẹkùn ta ló tó gbéná wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni iye ìyá èkó ìlú mọ̀ ọ́ madami ìyá èkó. Doyin ìyá èkó ọya wọlé. ìyá èkó. kí la rí gbọ́. mo ti dáná tó máa. oúnjẹ kí ló ṣe. rice and stew rice omi ìjẹ rice sórí patí tí mo ti ń bọ̀ níta fàájì ráìsì ni mo jẹ níbẹ̀ mi ì tún lè jẹ ráìsì nílé ó mọ nǹkan tó máa ṣe ó máa bá mi ro pando yam kó fẹ́lẹ́ kó fẹ́lẹ́ kó má pọ̀ jù díẹ̀ ni mo fẹ́. irú ọbẹ̀ wo ni kì í máa ń ṣe sí ma. aṣáà ní ẹ̀fọ́ nílé ẹ̀fọ́ yẹn bá mi bù kó pọ̀ má lo ẹ̀gúsí o ẹ̀fọ́ yẹn bá mi bù kó pọ̀ kí n kúkú jẹ gbogbo ẹ̀fọ́ yẹn tán lẹ́nu torí tó bá dọ̀la kò ní wùn mí jẹ mọ́ so ẹ̀fọ́ yẹn ni kò bá mi rò kó dẹ̀ bá mi fi ẹran púpọ̀ sí i kó dẹ̀ bá mi fi tọ́kì yẹn náà sí o ó lè dá gbogbo tọ́kì yẹn sí kí n jẹ tán lẹ́nu. tí ẹ ò ju oúnjẹ lọ oúnjẹ kó ṣáà máa bóyàn ṣá kó máa sún oríṣiríṣi fún èèyàn mo jẹ́ jẹ́jẹ́ náà mo tún tóbi sọ́mọ mi lọ́rùn tí kò máa sóúnjẹ fún mi. kò gà fún látàárọ̀ tèmi tí ń dúró dé ẹ ṣe mọ̀ pé daddy's girl ni mi ọmọ get inside wọ́n ṣe fi mí lẹ́yìn. ish ato ẹtì ṣàṣe nǹkan tó máa ṣe kí àbíkọ́ sí mi fẹ́ jáde. ẹ tí mi kọ pàbí bàbá yín <laughs> mi kọ ṣẹgbọn. tó fáìnì.

Mommy, help me. I, I love mommy. Mommy, ah, mommy, mommy, mommy, mommy. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́dọ̀ mi náà. Mommy, mommy, náà bàbá mi ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. Mommy, mommy, wá bàbá mommy, what bàbá mi wá. Àti ha ẹni sọ̀rọ̀ mommy. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ṣé mo rí pé àìsàn tó ṣe dáadé fi dé ojú ikú òun náà ló ń ṣe mọ́ mi ṣùgbọ́n sọ́jú tá a rí ṣe fún dádì nígbà yẹn ó wà lára àwọn nǹkan tó tètè pa dádì ẹ jẹ́ ká múra sí mọ́ mi dáadáa kó má jẹ́ pé nǹkan tó pa dádì náà ló fẹ́ pa mọ́ mi tá a bá ní ká wò a máa ní twenty five million naira láti ṣe surgery though a lè ní ká fly wọn abroad o ṣùgbọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe labroad tá ní facility ní Nàìjíríà ní báyìí. twenty five million doctor that's too much ṣé ẹ ní bíi oògùn tó lè máa lò láti fi suppress nǹkan tó ń ṣe wọn. ẹ má jẹ́ kí àfẹ̀mí mọ́mì wéwu we need twenty five million naira kó má jẹ́ pé bí dáàdì ṣe lọ ni mọ́mì náà ṣe fẹ́ lọ. ẹ dúpọ̀ ẹ jọ̀dúrọ̀ lọ ṣé tí a bá ti rí twenty five million naira yẹn sí ara mọ́mì ò lè yá. ah ẹ má ra ẹjọ́ tó lọ lọ má sì kí kókó ṣẹlẹ̀ sí mọ́rin mi ẹ má bá mi tọ́jú wọn lọ a máa wọ jáde.

ọ̀rọ̀ àti bádámilọ́lá sọ ṣe ló gbà sí mi lẹ́nu ni nínú ẹ̀ dùn in fact ló ní ẹ́ pé òun náà òun náà ti ń kó jẹ òun ti ń ṣe gbogbo ẹ̀ mo ní à ẹ̀yin àwọn ọmọdé yìí. irọ́ ni o ṣé pé òun náà ti ń fojú bọ́mọ mi sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òun náà ti ń háì ọmọ mi. ọ̀rọ̀ wọn ti wọ̀ ṣá o. ìyá èkó ṣó ní nǹkan tó náwó gan ní nàìjíríà yìí tí ọwọ́ ẹ̀ ò tó àbó nìkan tó sọ pé ó fẹ́ tí ò rí mú ní gbogbo àgbáńláyé yìí how much more èkó how much more èmi tí mo jọ rẹ ọmọ wo gbogbo ẹ ti re. kò sí nǹkan tí mo náwó sí tí mi ní mú. a dáná nìyẹn o. <laughs> ẹ báwo wà ní. káyà mo bá máa ṣe mọ́jọ́ ìyàwó ló báyìí ká ṣe pápápá ni kó má pẹ́ mọ́. wẹ́ẹ̀dì yẹn máa ní agbára ẹni tí ó lè rìn anikan gbé òun gbàgbé. ṣe bí èmi ni èmi fúnra ara mi. <laughs> Ah! babaláwo ní àárọ̀ yìí ni alájà tó ní ṣọ́ọ̀bù mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ló mm. lóun fẹ́ gbé ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ ìgbà tó sọ fún mi báyọ̀ ọkọ mi kò lọ sọ́dọ̀ ẹ̀ ni tí mi ti ẹ̀ mọ̀ pé ó máa wálé ọ̀sán yìí. ìyá èkó nǹkan dáadáa ló rògbò mí ah, sórí máyẹ kí n pè ọ̀rẹ́ mi ọ̀túnba ò ní gbà. kò ṣe ní gbà kí ni. kò fẹ́ kí n ṣiṣẹ́ kí n ṣáà máa sùn kí n máa jí kí n mọ pọ́blẹ́mù báyìí ó wù kí n máa lọ kí n máa bọ̀ kí n máa ṣe nǹkan but onígbà ni nǹkan dáadáa ló rò mí sìn báyìí hmm. but torí eh, ọ̀rọ̀ wa àtọ tó ń ṣá ó yìí tó tẹ̀ ṣe kókó fún mi sí òun ni ọ̀rọ̀ ìgbéyàwó ọmọ òun ló wà lórúkọ hmm. ìyá tẹ̀mí náà òun ni o òun bá ṣe máa ṣe tẹpẹ ayé bí ìpè kò ti dé ni. mo finú tọ́ ẹ ọ̀tá mi mo finú tọ́ ẹ ọ̀tá mi o mo finú tọ́ ẹ ọ̀tá mi o. as i say, to buy a ship ṣèpọ̀ mọ́ yìí Oh my God. Oh, sexy. She has everything. She's figure eight. She's a dancer. You know, at first, mo tiẹ̀ kọ́kọ́ really like her, you know, because mo rò pé ọmọ ọmọ rẹ̀ and all that but immediately tí mo wá rò pé ah but asset lọmọ yìí this is a life insurance she's British you know Okay, British citizen lọ́mọ yìí women. so insurance lélẹ́yìí you, ah, mo kàn grab opportunity and mo kàn wé wá jẹ́ n sọ secure life life insurance ọmọbìnrin yà á ah, ṣe ẹni láti rọ ọmọ ọmọ Oh ọwọ́ jẹ́ sọ́kọ̀ fún ẹ ṣórí mi problem pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ but kéèyàn tó fi abẹ́rẹ́ gun ọmọlàkejì ẹ̀ ó yẹ kó kọ́kọ́ fi gun ara ẹ̀ wò nù níbo ló fẹ́ fi tẹ́jú good ibi tí mò ń lọ gangan nìyẹn dá mi dá mi ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀hún kí ló ń ṣe ẹ́ ṣé pẹ̀lú gbogbo effort ọmọ yìí òun lòún rí another woman kan ó ní kinní kan ó ní kinní kan gbogbo tó dìlé nìyí sìn tí o bá sí tẹ́jú ni you are nothing dèmísìn ò gbé sórí ilé fún wa ọmọ kan ní figure nine ó ní figure seven ó ní figure six kí ni problem ẹ kí ló wá káàkiri. ṣẹ́rí ti ti tẹ́jú Um, lóòótọ́ mo love Teju lóòótọ́ but nǹkan ti yí padà mo ti switch mo ti move mo ti sún completely láti ọ̀dọ̀ Teju mo bá yín sọ̀rọ̀ life insurance ẹ̀ ń bá mi sọ̀rọ̀ Teju ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ orúkú tó pa bàbá Teju ni same disease yìí brain tumor ó tún wá fò ó fò lọ bá màmá tẹ́jú ó wá jẹ́ kí n mọ̀ wípé transmitted disease ló ń bá family wọn jà ṣé ẹ fẹ́ pa èmi náà ní ẹ fẹ́ kí n kún kékeré ni. lára yẹn kì í ṣe excuse ìyẹn ò kì í ṣe excuse rárá à ń sọ̀rọ̀ ìyàwó tó máa fẹ́ tí ìwà àti ẹ̀jọ̀ fẹ́ gbé inú ilé your life partner òun bá mi sọ pé bàbá ẹ̀ ní kinní kan màmá ṣé ẹ̀sìn bàbá gbọmọ là ni. Eh? kí ni sì ẹ. owó jẹ́ ǹsán kan fún ẹ sórí èmi máa advice ẹ kó má sọ̀rọ̀ ẹ di ìpàwọ́ra jà kalẹ̀ sórí fine boy fine boy fine boy do so kó má lọ lead ẹ sí nǹkan mi you know I like you so much. báyìí ni a ṣe fẹ́ ṣe nǹkan wa ìyẹn ilé yìí padà bó báyìí ni èmi dá mi ṣe fẹ́ ṣe nǹkan mi kọ̀ọ̀kan mọ̀ kò lè yí padà láíláí British girl yẹn lèmi máa fẹ́ ṣé ẹ mọ meaning bìrìtìkó ni why tẹkọ sùn tẹkọ yóò síbi kan náà come on you guys should wake up. bẹ́ẹ̀kọ́ yẹn tẹ́jú nìyẹn o hmm? bẹ́ẹ̀kọ́ yẹn. gbàtọ́ jẹ́ tẹ́jú ńkọ́. Hello. Kẹ́ńkẹ́ lẹ́mẹ́. Gbẹ̀ngà nìkan. Alaba. Ah, no, you go reach Alaba. Now, nah, wrong number. Wrong number. no, she. ẹ gbọ́ pé Igbo language ni mò ń gbọ́ lọ́dà side ni. n kò lè ní náà sọ mo gbọ́. ìgbà tí yàn ń béèrè pé ṣé òun fẹ́ ra tv òun fẹ́ ṣé mi Gbénga ni àbí mi Chukwudi abeg ẹ wò ẹ má jẹ́ kí bíi bọ́ọ̀sì mi o a wá síbi láti wá ṣe fàájì ni so ẹ jẹ́ ká mọtí. mo ṣe love uh, ẹni tẹ́ ń solicit fún because mi ìmọ̀gbà tẹ́ ẹ agbẹjọ́rò tẹ́ ń solicit fún ìjọba mo ṣe love but my own simple way of life is mo máa ń twist ni so mo ti twist kúrò ní side tẹ́jú nìyẹn dá ti twist lọ sọ́dọ̀ ọmọbìnrin tí kò ẹ jẹ́ ká ṣe fàájì. ọ̀n um, bá ma abẹ́ mi ṣú. mo finú tọ́ ẹ ò dà mo finú tọ́ ẹ ò dà o mo finú tọ́ ẹ ò dà o. ọ̀rẹ́ mi sórí pati tí a sọ pé a fẹ́ ṣe yìí sẹ́ sórí àwọn tí wọn ò lè ná owó wọn á wá ná ojú ń bẹ̀ ṣebí wọ nìyẹn kù gbàgbé àwọn kan wà jẹ́ pé wọ́n fẹ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ àdẹ́fi wọn pé kẹ́ni wọ́n ń bọ̀ lẹ́yìn ni ọ̀rẹ́ mi mo ṣàgbọ́ ọ̀sán ọ̀hún ah, ọ̀rẹ́ mi. Hmm. wo inú mi máa ń dùn tí màá ti ń rí ẹ <laughs> eh, olórí èkó eh? ìwọ eh. kó máa lọ wájú báyìí kí máa tẹ̀lé ẹ kémi náà máa lọ wájú báyìí kó máa tẹ̀lé mi lẹ́yìn mi wo inú mi máa máa dùn ni. tí bá ti ń rí ẹ báyìí náà ọkàn tèmi náà máa ń balẹ̀ ni tí bá of course bá lọ wájú báyìí màá máa tẹ̀lé lẹ́yìn ni hmm no shaking <laughs> ah, gbàgbé ó ti lọ kò sí wàhálà pátì yẹn wọn á gbà. mo dẹ̀ trust ẹ tani ah, tani. Ah. ẹ ká sùn mọ́ ẹ ká sùn mọ́ ẹ mọ́ mi ẹ jọ mọ́ ẹ jọ tó rọ lọ́hùn mo fẹ́ rí Dámilọ́lá ni. wo ṣé etí ẹ máa ń di ni tàbí ò kì í gbọ́rọ̀ ni mo ní kó má wà ọmọ mi dá mi lọ́lá dá mi láre mi kó má wà ọmọ mọ́ ò ṣe kí n gbọ́rọ̀ báyìí ná ọ̀rẹ́ mi ò dẹ̀ jọ́ torí ọlọ́run bá mi rán sílé bá mi jíṣẹ́ fún bá mi bá sọ̀rọ̀ bóyá àti ẹ̀gbọ́n sí ẹlẹ́nu ó ṣe dé alẹ́ tí lápá báyìí ah, mọ́mi ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ìṣàánú mi ẹ ṣàánú mi má jẹ́ kí n dọ́mọ orúkọ ẹ wo ṣe rí ìyá mi wọ́n wà lọ́sibítù báyìí mo dẹ̀ need help seriously ẹ tó torí ọ̀rọ̀. jọjú tó gbẹnu sọhùn gbẹnu burúkú sọhùn èèyàn lòun ò fẹ́ rí ẹ lọ́dọ̀ ọmọ òun mọ́ olùfẹ́ kú sígbà ẹ ṣé tipátipá ni ṣé lẹ́yìn ọmọ ìran kíran báyìí ẹ̀yin tálíkà ní àìsí báyìí tó hàn fowó tọ́ bẹ́ẹ̀ ṣe máa máa wálé olówó ilé olówó lẹ́ máa máa fẹ́ kú síbẹ̀ lélẹ̀. ipá òtajà apá ọ̀rajà dábì òsì ńlé yẹ́ẹ̀ ni kò sí ńlé kò sí around dábì wà lábẹ́ tẹ́gùn dúrẹ́wà rí mbẹ́. o lè rí mbẹ́ o mo lè ṣe yí pé wò wá ní ó ti tó ó ti tó ọ̀yà gbẹ́rù ẹ̀ kọ́ máa lọ mi ìfẹ́ rí ẹ wọ́n ló máa kú àkókò dáadáa wọ́n ló lè dáadáa ìfẹ́ rí ó yẹ jáde kó o ṣe iṣẹ́ jáde kó o jáde jọ ah! ọmọ ọ̀ràn kíran. dúnà ìyá ẹ̀bùn kí ló ń ṣẹlẹ̀ náà olórí èkó ó rí ọmọbìnrin yìí ni sórí ọmọ yìí ọmọ lórí burúkú ni ó fẹ́ kú sígbà ọmọ mi ni mo dẹ̀ ní dámilọ́lá mi ò lè fẹ́ kó wọ́kọ̀ tiẹ̀ lọ síwájú àti pé bàbá ẹ̀ àìsàn ló pa ìyé náà orí àìsàn ló wà mo tún mọ̀ pé àìsàn yẹn náà ló tún máa pa ìyé yẹn ṣé yẹn lọ́mọ mi fẹ́ wá fẹ́ èmi ògidì ìyé èkó ọmọ òṣì ọmọ ọ̀rá náà ọmọ lórí burúkú. farabalẹ̀ ṣáà jókòó ah! jókòó jókòó eléyìí jẹ́ ó ti lọ ó ti lọ nìyẹn ọlọ́run àfún lọ́kàn balẹ̀ ìyàwó alálùbáríkà lòun tí wọ́n máa fẹ́. àmì o jẹ́ máa bọ́wọ́ bọ́ sí ọ̀rọ̀ bá ṣe ń patí yẹn wọ́n á gbà sí i ah! kí tẹ ṣe ti latest gold tó ṣẹlẹ̀. dókítà látànà tá a ti gbé mọ́mì mi dé bíbáyìí ẹni kí n lọ pa àwọn àgbàlagbà wá kí n lọ pa àwọn àgbàlagbà wá àwọn àgbàlagbà ló lè jókòó yìí àwọn àbúrò mọ́mì mi rèé ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa. Sherry. ẹ wo dókítà. nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an ni kẹ́ sọ fún wa kí ló ṣẹlẹ̀. ẹ wò tó bá jẹ́ tòògùn ni a máa rà ẹ̀yìn ẹ̀ kọ̀ọ̀kan fún wa. mo ti sọ̀rọ̀ àìsàn tó ń ṣe mọ́mì tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe mí láàánú pé kán tó gbẹ́mú mi débi ẹlẹ́mìí ti gbà. ẹ ṣe kí ni. ẹ farabalẹ̀. láéláé. Baby, Can you just offer me another car for gift me? It's much. It is never too much. I'm not only doing this because of you. Really? I'm also doing it for our unborn child. <laughs> I want people out there to see my reflection on you. My goodness. Because you are very beautiful. <laughs> I love you so much. I love you too, darling. Thank yeah, you. So. <laughs> um, I'm the king. Oh, thank you. I'm Uncle Atosibel. What again? Um, after this, will be going for lunch because mo ti parí iṣẹ́ mi for the day. <laughs> After the lunch, we will also be going for dinner. Really? After that dinner, we will also be clubbing on the Highland. Are you kidding me? Baby, let's go! <laughs> let's go. Jẹ́kọ̀ àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́. Màmá jayéjayé tọ́ ní wípé tèmi ni kò ṣe kọ̀ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá. iye kò ṣe rí mi tí ọmọ ṣe fẹ́ ká ṣe ń sìn ju pé ọ̀rọ̀ wedding yìí àtàṣọ yìí náà ni nítorí mi ò tiẹ̀ lè sùn má ní mi ṣàkùn wá pé ká ṣàbẹ̀rẹ̀ kankan wẹ́ olórí èkó. Mm -hmm inú èmi náà ń dùn ni inú mi ṣáà ń dùn ṣáà especially tí máa ti ń wo dámi lọ́la mi yìí lórí ìjókòó lórí ìdúró inú mi máa máa dùn ni. èyí èkó olórí èkó inú mi kò ń dùn ni mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ yìí ṣá but màá ṣáà sọ níbì kan hmm? ṣe rí aṣọ tí a fẹ́ mú yìí ó rẹ̀ pé aṣọ ńlá méjì ni ìkan one fifty ìkan one twenty kékeré yẹn ní thirty five tẹ́ bá rántí so báwo lè ṣe ká ṣe èmi náà ń wò ipò ní one twenty thousand yẹn ká mú yẹn fún family then ó ní thirty five thousand yẹn ká wá mọ̀ fún general. So, and that's that'll be okay. Yeah. so and Damilola báwo ni àwọn ọ̀rẹ́ ẹ̀ fún ní thirty five yẹn. ní mú mi ṣe rí èmi fíìmù pé ó one twenty yẹn máa ti busy jù fáwọn ọ̀rẹ́ mẹ́mọ̀ ọkùnrin làwa so wọn máa hmm. like oní thirty five tèmi yé mi ọ̀nà sábà eh, ẹ jẹ́ kí ṣọkùnrin wa kí n wọ aṣọ ni. wọ́n ń wo bọ́dẹ̀ mọ ọkùnrin youth ṣe là wá ẹ jẹ́ kí n bi mi náà kí n mọ̀ lóye ìfẹ́ oh. bébì. oh tó only one twenty yẹn náà máa like ẹ mọ̀ pé big girls ni wọ́n you know they are all coming from UK so one twenty will be okay. ṣùgbọ́n nǹkan tí lóòótọ́ tí ọkùnrin yẹn máa wà okay then I blend pẹ̀lú ti àwọn obìnrin ẹ ká ṣe bẹ́ẹ̀ then fún thirty five yẹn fún general it's okay. ẹ ẹ ẹ̀yin mummies mm. ẹ jẹ́ ká wàá fi yín lẹ̀ kí máa discuss nípa wedding lọ <laughs> because èmi ní very important thing láti attend to i don't know if you wanna come with me baby. of course yes i'm coming with you. alright ẹ jẹ́ ká wàá fi yín lẹ̀ kẹ́yìn máa discuss nípa wedding lọ. okay alright baby let's go. oh, okay fọlákẹ́ mọ́mí ẹ lo kiss ó kiss mi. Mm. owó ti bẹ́ẹ̀. okay bye. <laughs> go ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o olórí èkó wo àwọn ọmọ yìí wọ́n máa gbádùn ara wọn dàgbẹ́ lójú alẹ́. wọ́n á bí ọkùnrin àbíró obìnrin àbíyè lójú ẹ̀mí mi báyìí lọ́wọ́ ọmọ ṣé o tí o bá wà ní ilé ìta fẹ́ pè nǹkan. ìtẹ́lẹ́rẹ́ yẹn nǹkan tó wà ní máìndì mi mo ń wò ó pé bóyá ká pe YK Àjàó torí nǹkan táwọn ọ̀rẹ́ mi like yẹn jùjú tó gba yìí in fact a máa jó débi pé ẹ wò <laughs> <laughs> wọ́n á gbà mo gbà síbẹ̀. mo finú tọ́ ẹ ọ̀tá mi mo finú tọ́ ẹ ọ̀tá mi. mọ́mí gbogbo àwọn ọjà yẹn ti wà nínú stọ́ọ̀ mà. wọ́n ti wá jíṣẹ́ fún mi pé o ti kó wa kí ló tún wá dé má lọ náà. Ah, bọ ẹ̀yin náà lè ní ká wálé. bàtí mo ní kẹ́ wálé ní nǹkan kò sówó lẹ̀ tó bá dọ̀la kó wá gbà lẹ́kọ̀ọ́. èkó màmá mi bọ èkó yẹn ti jìnnà jù. èkó jìnnà jù èkó jìnnà o sọ fún ọ̀gá ẹ pé tó bá ti di ọ̀la òun gangan ni kó wá. má lọ jọ kókó rẹ lọ. sọ̀rọ̀ ah, àbí mo lè drop ní àwọn àkáǹtì nọ́mbà ọ̀gá. àkáǹtì nọ́mbà ọ̀gá káàṣì ni máa fún yín tó bá dọ̀la kẹ́ wá gbà lẹ́kọ̀ọ́. Ah, ah. ọmọ ojú owó lọ ó kọjá wà ọjà tí tá àti ìta ó ń béèrè owó ọwọ́ ẹlòmíì máa gọ̀ ọ́ ẹnì Donc là. fourteen thousand four hundred naira sa fourteen thousand fourteen Fọlákẹ́mi. How are you? I'm fine. Káàsán, báwo ni? Mọ́mi, báwo ni sí ẹ? Wá dúpẹ́. Ó fortunate láti get me bí ni o. Oh really? Mọ́mi, are you going now? Wọ́n ń lọ sí ṣọ́ọ̀bù mi lẹ́kọ̀ọ́, mo kàn ní kí n yà kí n cross check nǹkan tó ń ṣe bí báyìí ni. Okay, anyways, ọ̀rẹ́ mi lélẹ́yìn, ah. ó ní interest nínú aṣọ ẹbí fún wedding mi, mm. so mo wá ní pé kàyà sí bíbá since tẹ́ pé bí la Èwo náà fẹ́ níbẹ̀, ṣó ní thirty five ní tàbí ní one twenty. Oh mommy, I've told you, big girl I ọ̀rẹ́ mi now. Eh, ẹ mọ́mí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ó ní one twenty yẹn only ni màá rà. Ó ní one twenty, dé máa wá wò ta ó ní ṣọ́ọ̀bù mi tó wà ta Mommy, ẹ mọ̀ now. Ah, uncut máa ṣe tó bá ti di Lola or whatever the dẹ̀ lè ẹ máa lọ sẹ́kọ̀ọ́ street àwọn ọmọ wà ń bẹ̀ wọ́n máa tà fún yín. mọ́mí ẹ mọ̀ náà. ok ma àwọn jáde ní akọ̀débí kàyà bíbọ̀. ok I'll call you tomorrow. ok ó dàbọ̀ ọlá ẹ̀rí ó dàbọ̀ ọlọ́run àbá àmọ́jọ́rò máa. àmì o mo finú tọ́ ẹ ò dà mí mo finú tọ́ ẹ ò dà mí o mo finú tọ́ ẹ ò dà mí o dà mí.

ilé ayé mi ni mo gbé fún ọ o ẹgbẹ́ gbogbo tí mo jẹ́ ni mo gbé fún ọ o ẹjọ́ kí ló dé tẹ̀ sílé ilé ilé ah, ilé bàbá mi rèé hmm, ilé ilé yìí lọ ilé ilé yìí tẹ́ ń wò yìí wọ́n ti ta lé fún wa ó ti lé lóṣù méjì. ẹ wọ́n ta ah, ẹjọ́ ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹni sùn ṣe rí ilé yìí ilé tí wọ́n bí mi sí rèé ibi báyìí ni mo dàgbà sí ilé bàbá mi lélẹ́yìí èmi ni mo nílé èmi ni mo jogún gbogbo ẹ̀ ẹ jọ torí ọlọ́run ta ló ta lẹ́yìn fún yín ta ló ta fún yín. láti bí oṣù méjì sẹ́yìn ló yẹ ká ti wá lé àwọn tó wà níbi kúrò are with me and gbogbo nurse document tó fi ra ibi ọwọ́ wa ló wà. tálẹ́bì ti bá wọ tálẹ́bì ti bá wọ ẹ jọ torí ọlọ́run kí lorúkọ èèyàn tó ta lẹ́yìn fún yẹn jọ torí ọlọ́run. madam gbogbo question tẹ̀ ń béèrè yẹn à sí in position láti answer nǹkan tá a mọ̀ ni pé wọ́n ti ta ilé yìí over two months even last month ló yẹ ká ti wá tì ọ̀gá ló ní ká hold on the time yìí wọ́n tà á pẹ̀lú gbogbo nǹkan tó wà nú ẹ̀ gan ni. ẹni sùúrù ẹ wo business lè ṣe second house level o. àti mi àti mi. Ah! ti bàtẹ́ mi jẹ́ tẹ́lẹ̀ ti bá mi tẹ́lẹ̀ lọ́la ti bá tẹ́lẹ̀ jẹ́. wọ́n ṣe mistake ni o wọ́n ṣe mistake ni o dẹ̀. ẹyọ àdúgbò bá a kú ọdẹ ló ṣe máa kú sí níbi ẹjọ ẹjọ ẹjọ àwọn àdúgbò ẹjọ ẹyọ lè kú mi wá àǹtí mi dìde dìde dìde dìde orin tí o dá mi lọ́la. ó dá mi sí kólóbó kí ló fẹ́ kí n ṣe. ayé mi rè o ìgbà mi Fulani put. For Fulani. Long story, innit? Long story. Thank Take you. Um, okay, kí ló ń ṣe báyìí? Mo ń fọṣọ ẹ̀gbọ́n mi mo ṣáà ti sọ fún nǹkan tó ṣẹlẹ̀ you don't need to be bugging now. okay eh, ọ̀la ń kọ́ ṣo máa wà available ọ̀la. Hmm, mi ò lọ síbi kankan lọ́la mo wà nílẹ̀ lọ́la. okay mr marayi lọ́la um, máa yọjú sí ẹ lọ́la so máa gbé kúlẹ̀ lọ́mọdé mi. Hmm? okay since tí mo ti mọ̀ ọdọ ẹ i will be here tomorrow. okay no problem. ẹ ṣe gan-an. sí, ó dàbọ̀ o. ṣáà ti sọ fún yín. gate man ni. Eh. ẹ ra mọ ah, ẹ ra ìyàwó adé dédé wà wọlé ìyàwó ah. bí ẹ ra ẹ káwọ. ọ̀dọ̀ mi ni. Are you for real? Yeah. Ah, ah. but Fọlárin ìgbà wo ni ráyè ìkọ́lé tó tó yìí ṣé bó ṣẹdé láti lóyìnbó ni. owó <laughs> gba tí mo wà lọ́hùn náà ni mo ti ń fowó ránṣẹ́ so you know kí bá lè rí dé sí. Yeah, because I'm planning to settle down, you know. Well, Ọlọ́run á pèsè ìyàwó alálùbáríkà fún ẹ. Along with ti ṣe. Má wọrí, jẹ́ ká wọlé. Ètè ẹ̀ já ẹrù. No, no, no, no, má wọrí, má wọrí. Olóòlù ibi tó ga ti pàdé tó ti pàdé wọ́n wa, ẹ̀wù yẹn ti mú lólólólóló bí ẹ̀wọ̀n náà. very nice so gbogbo ètò yẹn ti dùn sìn oh that's perfect oh cool alright ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ send gbogbo document ẹ over alright thank you oh, i got it mo ti rà á. ọ̀rẹ́ o ti ra kí o rántí property tí mo sọ fún ẹ ni ní Lekki new site. yàrá mo ti rà á ó work six acres you know so mo dẹ̀ ti sílẹ̀ ọ̀bọ owó ẹ̀ ni mo ti san fún wọn yẹn. ọ̀rẹ́ ó dàbí kò fẹ́ yé mi mọ́ ṣé kò ṣe property tèmi àti ẹjọ́ ń sọ tí o ti pé two weeks òun ló ti clear ẹ̀. ìgbà mélòó lẹ́gùn fi ń dèèyàn you know you know your friend now. ẹ̀mí rí ní tá a gbàdúrà ọ̀rọ̀ rẹ̀ ti ṣe. ọ̀gá ẹ ti gbọ́ sà. pé kí ni. wọn ò tí ì pè yín. are you okay? Mr. Ọláwálé ló pè wọ́n ní warehouse jóná. warehouse ta ni. ti ní ìsà. Pick my call. olúwa dá mi láre èyí ah, tó ń ṣe yóò dáa ó ń ronú mi láìpẹ́ bó ṣe ń ronú yìí wọ́n gbóúnjẹ wá fún oníkan padà ó kúnnú la fi ń gbé tìta òun ló jẹ́ kí n wà jọ ti torí ọlọ́run sórí gbogbo nǹkan tó ti lọ ọlọ́run máa dá padà very soon ṣùgbọ́n kò ní faith kò dẹ̀ ní hope ṣó ti gbọ́. màámi. Mm -hmm mo ti tán omi ti wá tẹ̀yìn ìwọ̀ gbé mi lẹ́nu báyìí kò sí kankan mọ́ ọ. torí ọ̀rọ̀ yìí ó tojú sí mi náà torí níbi tá a wà ní ibi tá a dé nísìn mo mọ̀ pé ọlọ́run la máa ké pè òun ni solution pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí ṣó ti gbọ́ èmi náà understand bó ṣe ń fẹ́ ó mọ nǹkan tó máa ṣe ń sìn èmi náà wá nu ẹsẹ̀ síta máa jáde síta bó ṣe yíyá ni màá mọ bí màá ṣe yá owó mo mọ ohun tó lè yá mi ní owó mo mọ ohun yẹn pàtàkì tí wọ́n ní owó tán lè yá mi màá yá owó wàá fi bẹ̀rẹ̀ nǹkan mi padà àti pé mo tún wá ní àwọn gold tó pọ̀ ó mọ̀ náà máa wá kó gold mi síta máa ta mo wá ń dúró kí dọ́là kó lọ sókè máa lè rí ta lówó tó pọ̀ at least máa tún gba owó yẹn náà á tún débì kan owó náà ni máa kó fún un wàá wá nǹkan gidi fi ṣe so má ronú mọ́ ọkọ mi jọ mo bẹ ẹni jọ torí Ọlọ́run. mọ́mí ó dà pé ẹ understand me. ṣe rí nǹkan yókùn tí mo bá tún san pé kù mí kù òun ni ilé tèmi àti yín jọ ń gbé yẹn àmọ́ ilé yẹn gan mo ti fẹ́ yáwó ní bank àwọn bank máa wá gbà very soon. Ah! báǹkì ìyẹn ilé tèmi ń gbé ilé ìyá èkó ilé tájọ ń gbé wọ́n máa wá gbà ayé mi mo ti kú. ọlọ́run kí la máa ṣe sí báyìí kí la máa ṣe ibo la fẹ́ gbé ibo la ń lọ. lóòótọ́ ni ìyà ń jẹ mí lóòótọ́ hmm. ìyà gidi bí ẹni pé mo mọ̀ mọ̀ mo lọ sáìn ìyà fúnra mi ni. ẹ wà fà gbogbo nǹkan ló ti dojú rú ilẹ̀ tí mo tún rà tí mo believe pé òun ni màá gbójúlé wọ́n tún sọ fún mi pé ilẹ̀ yìí accusation land ni ilẹ̀ ìjọba ni wọ́n tún gbà mọ́ mi lọ́wọ́ ilé tèmi àti mọ́mì mi jọ ń gbé mo ti fi yáwó bank báǹkì tó ti wá gbà lọ́wọ́ wa ṣé ibà ṣe wà yìí àti jẹ àti mu ọlọ́run má jò nira fún wa ó fẹ́ nira ẹ ṣàánú mi àfa gbogbo nǹkan ti dojúrú. Hmm, nǹkan wa ò ní dojúrú. àmín. ọlá nàbì àní báráyé fọwọ́ tì. àmín. àní hmm, lásán. àmín. mo ń bọ̀. sallallahu alaihi wasallam. kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam adabiti kí àti ọ̀làǹbẹ fún sọ pé mọ́ǹkà sábà ẹni tí bá ń parọ́ falamta amida tí màmá parọ́ falata bá wà mọ̀kí ada omi náà nàárì irú ẹni bẹ́ẹ̀ kó má da ọtí ẹ̀ tó bá dijọ́ gbé ní alùkíyàmọ̀ ara wọn tọ́nà ó fìyà jẹ irú ẹni bẹ́ẹ̀ wà kọ́lọ́mọ́ká àkọ́mọ́ náà ẹ̀bùn nǹkan tẹ́mi rí yìí ẹnìkan ó ti ṣàánú yín rí nígbà tẹ́ ẹ fẹ́ràn lọ́wọ́ tíjà jẹ yín tí ojú ń pọ́n yín gidi nígbà tó gbẹngbẹ yín ó fún yín lómi mu ó fẹ̀rín sẹ́nu yín ó dá yín lọ́lá àmọ́ ń pè ó padà yá ẹ̀dọ́ ń tọ̀ òun kódà ó ń tọ̀ òun ń sunkún báyìí ẹ sì ń wòran ẹ fìyà jọ́ ń tọ̀ òun débi pé ẹ gbomijé lójú ẹ̀. àfà ṣé rí ọmọ mi èèyàn jẹ́jẹ́ ni kì í ṣe oníwàhálà jẹ́jẹ́ ló máa ń lọ ìgbà tí wọ́n wá bí ní last time tẹ́ni kí n mú ọmọ mi wá ó yà mí lẹ́nu mo délé mo sọ fún òun la fi jọ wá nísìn ìgbà tẹ́lẹ̀ tí wọ́n á sọ fún mi pé ti ṣèyàn ó ti gbomijó lójú èèyàn igbódáre dámiláre ta ni. Tẹ́júmádé ni. Tẹ́jú. yes mummy. Tẹ́jú. Tẹ́jú ni. Tẹ́jú ni. so Tẹ́jú ló ṣe ló wá fi wàhálà ṣe mí ló fi wàhálà bá wa látijọ́ yìí tí gbogbo nǹkan ti dojúrú tó sọ̀wọ́ mọ́ tó sọ́jà mọ́ èmi odindi ìyá èkó mo wá dẹni tó ń tọrọ owó tó sì ń kankan mọ́. Ah! mọ́mí ẹ̀yin lẹ fà á fà ṣẹ́rí mọ́mí mi ló fà àwọn lọ́sọ fún mi pé kí n má fẹ́ abẹ́ ìkan lẹ sọ bẹ́ẹ̀ ni. ìdí tí mo fi ní kó má fẹ́ àìsàn ni wọ́n wò nílé wọn ni. ẹ wo ẹ wo ẹni ẹni lóòótọ́ ó ń tọ́wọ́ òbínú sí yín mọ́ àmẹ́lẹ́dà lẹ̀ ń ba yín já. ẹ jọ kí wàá ní ọmọ àbáyọ kí lè lè ṣe tó fi dín pé bóyá mo lè má lọ bẹ̀ bóyá a lè dọ́gbọ́n sí i ọ̀ tó bá jẹ́ pé mo máa lọ bẹ̀ náà nẹ́jọ́ ìṣàánú mi tẹ́jú gangan ni. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ń bẹ̀ ni pé kẹ́ ẹ bẹ kò sábùjá lọ́rùn ọ̀pẹ kẹ́ ẹ bẹ ń tọ̀hún tó bá ti wá fi tinútinú ṣàdúrà fún ìlọrọ yóò bá lójútùú. a ibo la mọ̀ ta fẹ́ wá sí ibo la fẹ́ wá tẹ́jú sínsìn àfa ṣé dandan ni pé ká ti wá rí. kò sábùjá lọ́rùn ọ̀pẹ ṣé èmi ò lè ní kẹ́ ẹ lọ mú wá kó wọn bá yín ṣe nǹkan astagfirullah so ẹ lọ wẹ́ni náà kẹgbẹ́ tẹ́ bá ti bẹ̀ tó bá ti ṣàdúrà fún yín ẹ̀yẹn padà wá àti pọ́nrọ̀ yín tiẹ̀ ti lójútù ẹ bá padà wá àtúwà bẹ̀ lọ kí gbogbo tó lọ kó padà wá bí ò jẹ́ bẹ́ẹ̀ <laughs> n ti bẹ lẹ́yìn ọ̀fà bàbá ó jèjì lọ. afa ká ṣáà lọ bẹ ká wá kàn. ẹ wá kàn kẹ bẹbẹ. ẹ ṣe àfa. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé olójú kòkòrò. ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀ tó ń sìn mí. ọ̀rẹ́ mi wo. ọ̀rẹ́ wo báwo dami of course. kí ló wá sọ. Ah, lórí ọkàn náà ni ọkàn ṣáà ń tẹnu mọ́ kàbáwọn wá tẹ́jú kàbáwọn wá tẹ́jú in fact ó ti sú èmi bí mi ṣe wà yìí o. o ò ní jẹ́ kó sú ẹ ni torí kí mo bá sọ̀rọ̀ títí ń gbà yẹn mo ní kó má fi ọmọ yẹn lẹ̀ àmọ́ kò gbọ́n ó ṣe tí kún ó filẹ̀ òun náà kọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí báyìí sí yẹn torí pé ká ní kò fọmọ yẹn lẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yóò ní ṣẹlẹ̀ sí. gbà tí wọ́n ń sọ eléyìí sí ṣé yẹn ló ń dùn wọ́n ṣé mi ò bá sọ̀rọ̀ títí títí mọ́jà tẹ́mi ìgbàjà lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n sọ yìí pẹ̀lú gbogbo wàhálà ọmọ yìí àwa ń já ẹ sí pé ọmọ yìí ọmọ gidi ni ṣé gbogbo dọ́ta ló ní ká sọ ni gbogbo ẹ̀fọ́tì ọmọ yẹn lórí ẹ̀ ní ká sọ ni àjẹ́ ìforíkó mi ń sìn ó mọ̀nà rẹ̀ lówó ẹ̀ wo mi ò mọ nǹkan tẹ́mi lè ṣe oúnjẹ mọ nǹkan tẹ́mi lè ṣe mọ́ bí ṣe wà yìí. nǹkan tẹ́mi máa sọ ni pé kó má kó bùkátà tiẹ̀ wá bẹ́ mi torí pé mo sọ fún gbà yẹn mo dẹ̀ bàjà títí gbà yẹn kò gbọ́. ọ̀rẹ́ má yẹ ká padà sẹ́yìn tó bá ti happen báyìí ó ti happen ni lóòótọ́ kò sí kò ta lè ṣe sí a máa bínú a máa tún bínú náà ọ̀rẹ́ wa náà ṣì ni kò sí ní ta máa ṣe sí àì máa dúró tì náà. ẹ̀wà yé aláṣẹ jẹ́ ẹ̀wà yé aláṣẹ jẹ́ ẹ̀wà yé aláṣẹ jẹ́ ọ̀tá fà sókè yìí dó borí ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan bó jẹ́ dáadáa tẹramọ́ ọ̀rẹ́ mi o bó jẹ́ ibi tẹramọ́ ọ̀rẹ́ mi o one day you go get your return tó bá wá dé tán ní gbogbo fẹ́ẹ́ bí sí aláṣejù ó yá tẹramọ́ ṣẹ̀rẹ̀ o. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. two thousand ni méjèèjì four thousand epo dáadáa ni ẹ bá mi rà. kò dẹ̀ gba one one five. kò gba ẹ bá mi rà epo dáadáa ni epo dáadáa ni. ẹ eh! tẹjúmọ́lá ah! tẹjúmọ́lá tẹjúmọ́lá mama Tójúmọ́lá mo ti wé tipẹ́ mo ti wé tipẹ́ ẹni sùjú wò dáríjì mi mo mọ̀ pé mo ti ṣe é dárí jì mí jọjọjọjọ jẹ mo mọ ọtí mo fẹ tẹjú mo ti ń wú ẹ kó síbi tí mi ti wá ẹ dé pé mo ti ẹrí ẹ báyìí wo àjọ lọ lẹ́ni ni èmi àti ẹ jẹ lọ́wọ́ mi nù kí n tó fọwọ́ pọ̀ ẹ jẹ lọ́wọ́ mi nù tẹjú wo àjọ lọ lẹ́ni ni àjọ lọ ni. má bínú má bínú tẹjú mo dárí jì mí wo ìkúnlẹ̀ mi nìyí tẹjú tẹjú wò kúnlẹ̀ mi tẹjú wò kúnlẹ̀ mi jọ dárí jì mí mo mọ̀ pé mo ti ṣe é. Ah, um, mọ́mí ìdá Eh, ọkọ mi ìjọba mi bẹ́ẹ̀. kí I don't know she's just here begging me. ọkọ mi jọ mi bẹ̀ bá mi bẹ̀ kó má bínú mo mọ̀ pé mo ti ṣẹ̀ bá mi bẹ̀ ọkọ mi má bínú jọ torí Ọlọ́run bá mi bẹ̀. Um, ọkọ mi please let's go. Ìwọ eh, ọkọ mi ọkọ mi wá bá mi bẹ̀ eh, Tẹ́jú Tẹ́jú wá wá Tẹ́jú wá náà ah, Tẹ́jú Tẹ́jú jọ èmi ni jọ má bínú mo ti bẹ̀ tẹ́jú sílẹ̀kùn ah, ah, tẹ́jú tẹ́jú tẹ́jú tẹ́jú tẹ́jú tẹ́jú àfàsókè yìí dó ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ń ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan o bó jẹ́ dáadáa tẹra mọ́ ọ̀rẹ́ mi o bó jẹ́ ibi tẹra mọ́ ọ̀rẹ́ mi o one day you go get your return tó bá wá dé tán níbo ló fẹ́ fojú sí aláṣẹ ah, tí ó yá ah, tẹra mọ́ ọ̀rẹ́ mi o. Ah. ẹ wáyé aláṣẹjẹ wa. ẹ wọlé kalẹ̀ ẹ lẹ́ o àwọn màdàmú tó ń gbénu ilé yìí ni. màdàmú nínú ilé yìí kezebi. tẹ́jú tẹ́jú lorúkọ ẹ̀. tẹ́jú. tẹ́jú tẹ́jú mọ́lá. bó lẹ ti jẹ́ sẹ́wọ́n jù. bá mi sọ fún ọ pé ìyá èkó ìyá dámilọ́lá ìyá dámiláre. àwọn kọ. sọ fún pé èmi dámi gan wà bí dámi ọkọ ẹ. ọtán yẹn sọ àní wrong place lẹ́wọ̀ ẹ mọ́ bìnrin ẹ mọ́ bìnrin ẹ wá mọ́ lọ. ó jẹ́ ibi tẹ́wàá yìí ilé ọkọ ẹni dámi béèrè ni òun tó wá dé nìyí olóhùn ọkọ rẹ̀ ọ̀ya. má bínú má bínú. sorry bọ́ọ̀ báwo mi tètè. mo gbádùn yín lè ẹni jẹ́ bá ti dákọ̀ pé iye èkó iye èkó ìyá dá mi láre eh, ìyá dá oh, sorry sorry sorry ẹ má bẹ̀rẹ̀ mo kàn fẹ́ kó yé. ẹ jọ nítorí Ọlọ́run kí lẹ ń ṣe nílé mi. ìwọ náà là wá rí àwa rí ẹ ni ṣé mo pé last time tí mo rí ẹ yẹn mo rò pé ó ti gba ẹ̀bẹ̀ mi tí mo fi trace ẹ wá síbí báyìí mo wá sọ fún Dámiláre pé mo ti rí ẹ mo ti mọ ibi tí ò ń gbé so òun la ṣe jọ wá kó mo wá mu wá kóun náà wá bẹ̀ kúnlẹ̀ kó bẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ wo má bínú wo ìkúnlẹ̀ mi ni má bínú. ìyá kò bẹ kó má bínú lóòótọ́ mo ti ṣe um, tí mo fẹ́ kó mọ̀ pé ìgbà ìmọ̀ ni èmi ọkọ ẹ mo ti di ẹ̀dá tuntun sì kò forí jì mí. ìwọ ta ni. èmi sì ni èmi ọkọ ẹ dá mi. ayé ò ní dáa fún nǹkan tó sọ yìí ó ò ní jèrè tálálẹ́ bá ní kó dáa fún ẹ ọlọ́sàn ò ní jẹ́ kó jẹ́ abọ́láyé bukúlẹ̀ lẹ́yìn ìwọ ọkọ ẹ ọkọ òṣìwọ́ ẹ máa gbà mí dábì lọ́la dúró ṣé wọ́n rún ẹ̀sìn mi ni. kí ló dé kí ló dé torí ọlọ́run á ah! ládùúrú gbogbo jàǹbá tó ti ṣe fún mi ládùúgbò bó ṣe ba ayé mi jẹ́ tó owó tẹ́bí bàwọ́ sọ yí pé ọkọ ẹ̀ ẹ́ ah, ṣọ́fẹ́ bá tẹ̀mí jẹ́ lẹ́lẹ́kẹ̀jì nítorí ọlọ́run ó wá sínú ilé ọkọ mi òwò wá sọ pé ìwọ ìwọ ọkọ mi ṣé èèyàn ni ìwọ ìyá bẹ̀rẹ̀ ọkọ. ẹ má bínú má bínú ó wá bẹ́ẹ̀ ni jọ̀wọ́ bá mi dáríjì ìgbà ìmọ̀dẹ̀ ni ó ti ó ti gbọ́n sí i o ó dẹ̀ ti change o. ẹ jọ̀ọ́ tí lọ́lọ́mọ máa gbẹ́rẹ́ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ẹ̀yin náà kọ́ yìí àjàlá nù ẹ́ ẹ̀yin méjèèjì ẹ jọ pàdé àpòpọ̀ ẹ jọ bà ayé mi jẹ́ ẹ tún wáá wá sí mi ẹ wá wá sí ilé ọkọ mi ẹ fẹ́ bà ayé mi jẹ́ lẹ́ẹ̀kejì kí ló dé ṣé wọ́n rọrọ yín sí mi ni ṣé wọ́n rọ fámìlì yín sí mi ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ jẹ mí irun ni tó dúró dúró ẹ fi mi sílẹ̀ ẹ fi mi sílẹ̀ ẹ kí n ṣayé mi. èmi máa ní èmi ìyá èkó. ìyá èkó ṣìwọ ìyá èkó ṣé mo mọ̀ yín ni ṣé ìlàbí mi ni ṣé ìlàbí mi ni ẹ wò ẹ wò ẹ jọ torí Ọlọ́run ẹ torí Ọlọ́run mi ò ní gbà kẹ́ bà ayé mi jẹ́ lẹ́ẹ̀kejì ṣé ti kí ni kí n ṣe fún ẹ torí ọlọ́run ṣé wọ́n ṣàánú mi nígbà yẹn ni ẹ ládùúgbò bí mo ṣe fi ọkàn tọ́ ẹ ládùúgbò bí mo ṣe fi inú kan bá ẹ lò tí mo fi ìfẹ́ òtítọ́ tí mo fi bá ẹ lò owó mú gbogbo gbèsè ajé mi ò dẹ̀ bàjẹ́ kálẹ̀ kan náà gbogbo ogún tí bàbá mi fílẹ̀ fún mi ó gbà lọ́wọ́ mi ó ta gbogbo dànù ó já mi sóní kólóbó ó tiẹ̀ bójú wẹ̀yìn rárá ìwọ àti ìjẹ́ ẹ ọlọ́run tí wọ́n gbèsè àkóso ó sì òwò sọ pé kẹ́mi wọ́n darí jẹ bó ṣe wà yí ò tí ì rìn kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bó ṣe wà ní mo ṣe máa bá kú èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ wọ́ ẹwọ ẹjọ tó lọ́lọ́ màmá mo wá ẹjọ ẹgbọ gbogbo àdúgbò ìdàdà mi ò fẹ́ rí inú ilé mọ́ tó ti yẹ ilé ọkọ tèmi ni mo wà yìí ẹ má bàyẹ̀ mi jẹ́ ọkọ mi ò gbọ́dọ̀ dé bá yín bíbá yọ. má bínú wo ìkúnlẹ̀ mi ni má bínú tó bá. ó yẹ ẹ wọ bàlá ẹ ìwọ. olúwa mi. wojú wọn dáadáa ṣọ́ọ̀tì lọ́jú wọn dáadáa mi ò fẹ́ rí wọn ní gbogbo àdúgbò ìmọ̀ láéláé ṣọ́ọ̀tì rí ẹ dẹ́pọ̀ yìí pé wọ́n máa ń wọnú lẹ́mi wá ọjọ́ kíjọ́ tí wọ́n bá gbọ́ inú ilé wa ah, ilẹ̀ máa lanu gbẹ́ mi ni ṣọ́túkọ́ àtiwọ́ àtàwọn ilẹ̀ máa lanu gbẹ́ mi ni ó yá ẹ bọ́ta ẹ bọ́ta kúrò mi lẹ́bi jọ. ẹ ń wò tó débi mọ ẹ wàá máa lọ. yóò ṣì ìyá játi játi àgbàyà bí amọ burúkú ọwọ́ wíta wá sọ pé ìyá ẹ̀kọ́ ìyá ẹ̀kọ́ kọ́ ìyá ọ̀yọ́ ni. yóò ṣì. ó ti ẹ̀ láti mi mọ̀mí bẹ́ẹ̀ ti ṣe à nínú bí mi àdé wọ́n mọ̀ lọ à. ẹ tẹ́jú jọ ẹ wọ́n làwọn ọ̀tẹ́ mọ́. ẹ ẹ wà mọ̀ lọ wà mọ̀ lọ. ọkọ mi wá. àdé wọn bọ̀ náà ẹ jẹ́ ti takú bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀ lẹ̀. ẹ tẹ kọ́kọ́ súnmọ́ bí náà tẹ́ fẹ́ dún kúnlẹ̀ ni àbí wò jẹ́ ní gidi kan wẹ̀yẹ́ náà wà mọ̀ lọ ẹ ti tó dún ẹ̀ ńlẹ́gbẹ̀ ẹ̀ ńlẹ́mọ̀giri ẹ̀ ńlẹ́mọ̀giri bí aláǹgbá. gateman ẹjọ ní sèré. ẹtọ ẹtún gbọ́ bó ti bó kọ mi jẹ́ sẹ́mi gateman lẹ́nu rẹ̀ tọ́lọ̀ tó tọ́ sí wa lẹ́nu èmi gateman ò lè pé gm gm ọkọ mi má bínú. ṣe rí ẹ mo wò pé ẹ̀yin ẹjọ́ lẹ́gùsí gan ni o àmúnirú yín yàn lé ni olóje fẹ́ sọ ni mo fẹ́ sọ yìí o ọkùnrin ti balẹ̀ jẹ́ pọ̀ ṣe rí tẹ bá mọ̀ pé fẹ́ rà mọ̀ ọ̀gá àárọ̀ sunday lè le wá o. láàárọ̀ kùtùkùtù. Ah, that's fine o mọ̀ kan o ṣe fún mi ní nọ́mbà ọ̀gá kí n pè é dàrẹ́. Ah! táwọn tó lókun yọ sọ̀rọ̀ náà. Ah! ọ̀rọ̀ tó tọ́jú ọlẹ́nu ẹ̀ lè bá wọn mọ́ àgọ́ ògbélé wọ́n ègbélé wọ́n ègbélé wọ́n ègbélé ẹ̀rọ ti tẹ̀rù pé bí bí bí àyà kú bọ́ọ̀lù àwọn ọ̀gá kọ́kọ́ kó wá bá bínú kó gba nọ́mbà kan èmi gan máa wá bí à tètè jí wá nídàájú. fífi fífi fífi àtùpà jó lè ponú àárọ̀ sunday ni kẹ́ ẹ wá ní yíyí. o ṣe ọkọ mi má bínú já lọ wàhálẹ̀ gan ti pọ̀ jù já lọ. ẹ máa lọ lójú lójú fífi fífi bí àwọn jẹ́ tọrọ bá àmàdàn. Eh, nígbà tó ti sẹnu fún ifo ibi ẹmí ìbò mú ti mọ̀ pé eléyìí yóò ní káàánú àwọn nìkan tó sórí bí ilẹ̀ ẹjọ́ fífi tààtì ọwọ́ ọmọ ẹni ẹlẹ́ni ọgbà tinú tẹ́yìn ọgbà ta ọgbà gbogbo ẹ̀ ọwọ́ adébí ọwọ́ àtẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bí bí bí gbà wá níbi òun òun òun ti dé padà o nígbà tó tẹ̀ yọ tó lóun mọ̀dámú. ẹ wọ owó yẹn wọ́n ti yá èkó wáyé ṣé mi ò ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ wọnú ilé ìwà mọ́ ẹ jọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ màmá. àwọn dáàdì gangan la fẹ́ rí. dáàdì èwo ń bẹ. dáàdì àwọn dáàdì náà ni. dáàdì tèmi dáàdì mi ti kú tipẹ́. ọmọ ọkọ ẹ ọkọ ẹ náà ni. ẹ fẹ́ rí ọkọ mi ẹ fẹ́ wá fóògùn bá sọ̀rọ̀ àbí ẹ fẹ́ lé mi kúrò nílé ọkọ ẹ tún wá fẹ́ gba ìdùnnú mi mọ́ mi lọ ọyẹ ọ̀tá ayé jẹ́ dídé dídé ẹ fẹ́ fi ògùn bá ọkọ mi sọ̀rọ̀ àbí gbogbo ìjàmbá tẹ̀ ṣe fún mi kò tí ì torí àbí ẹ tún wá lé mi jáde kúrò ní ọkọ mi ibi tí mo ti rí dùnú ẹ tún wá lé mi kúrò bẹ́ẹ̀ ó yà bẹ́ẹ̀ máa pọ́lọ́pàá sí yín o Àyìndé ah, bàbá ọkọ mi ò ṣe wo ọkọ ẹ ní dídé dídé wo ọkọ ẹ ní. ẹsùn mẹ́yìn bàbá ẹ mọ́ fún ọkọ ẹ mọ́ fún ọkọ. ọkọ tẹ́jú ni ìwọ bí ìwọ ké ọkọ tẹ́jú ni mo jẹ́ kúnlẹ̀ bàjẹ́ ìwà báyìí jọ bá mi bẹ̀ ẹ́ kó dárí jì í. Whoa, wo wo Sorry, sorry, sori sori sori damilare damilọ́lá tí mo sọ̀rọ̀ ẹ fẹ́ òun rẹ̀ màmá rẹ̀ wọ́n wá bíbà yín sí wọ́n wá bẹ̀ mí pé kí n dáríjì àwọn ládùúrú gbogbo nǹkan tí damilọ́lá ṣe fún mi. sori sori n tó wá wá síbi sori mú ẹ̀gọ́gọ́rọ̀ bí tó yìnbó ìyá mi ló fi jọ ǹjọ́ gbọ́ ìyẹn wá túmọ̀ sí wípé ọmọ yìí a ní láti ṣe ìdánwò fẹ́nikẹ́ni tó bá fẹ́ fẹ́ very brief so question yẹn rẹ examination ni mo ti sọ fún ẹ o iṣẹ́ kí ni wọ́n ṣe. Um, port ni mo ti ń ṣiṣẹ́ sá clearing and forwarding ni mo ṣe. Ah, ó dáa ń gbà náà àti bọ́sáyé á jẹ́ pé ọmọ wa rí léwọ̀ nìyẹn ibi tó da lóyún. my dear ṣé ìwọ ló ní license tó fi ń ṣe clearing and forwarding ni àbí ò ń ṣiṣẹ́ ní company kan. mo ṣì ń ṣiṣẹ́ fẹ́yàn ni but èmi náà ti ń process license tèmi kò tẹ̀ ní pẹ́ under processing ó lè jáde ó lè má jáde but àdúrà kó jáde la máa bẹ́ẹ̀ gbà torí má bínú sí gbogbo ohun tí mò ń bí ẹ o ọmọ yìí ẹ̀yin lójú wa ni o mo mọ ìyà tí mo jẹ lórí ẹ̀ kí n tóbi ìyẹn wá túmọ̀ sí wípé gbogbo èròǹgbà tiwa òun ni kọ́mọ wa lọ síbi tí ìyà ò ti ní jẹ ibi tó máa ti tọ́jú ẹ̀ dáadáa ìdí tí a fi ń scrutinize ẹ̀ nìyẹn is ìyá fi òfin dè é ah, ẹ̀yin ní kẹfà ṣe sí. a ní kò stamp ẹ̀ parí ẹ̀ so that I can hold you responsible kò burú ọlọ́run àṣeyínlọ́rẹ̀ ara yín kalẹ̀ lágbára ọlọ́run ilé eré lọ́mọ mi ti ẹ̀ yes look mr johnson èmi làdéhùn wa mi ò dẹ̀ nífẹ̀ẹ́ ohunkóhun tó máa jẹ́ ká ṣẹ̀ra wa mo láti gba owó yẹn lẹ́yìn eh, four pm ló máa tó rẹ́dì eh, no problem kó ṣàtìwá kọjá yìí ní mi mind. Am I worrying mi mind ẹn I'll be there cash I see so cash lẹ fẹ́ san ẹ máa gbà yeah okay. Daddy, I fẹ́ jáde nìyẹn. Hmm. mọ̀ pé ó ti yẹ kí n ti lọ látàárọ̀ pàápàá àwọn kọ́mìnì yìí mo náwó tó wà substantial kan gbà lọ́wọ́ wọn wọ́n máa ń fẹ́ ní délé fọládọ́ àti wájọ mú èní tàdé tíjọ sọ pé nǹkan kan ò lè yẹ ẹ̀sọ̀ òun náà tó wá lọ́n fi sí ìrọ̀lẹ́ yìí wọ́n rò pé nítorí àwọn ní cash ni màá ní màá sọ́dọ̀ là wọn mọ̀ mí mo tọ́ mọ́ pé màá gbà. bọ̀ tẹ́ bá lọ gbowó ní four o'clock yẹn báǹkì máa ti close. òun náà ni mo ń sọ yìí ilé ni máa gbowó mi wá mi ní bá dẹ̀ dàárọ̀ la màá ló máa kó lọ báǹkì kò sí wàhálà. ok ẹ ṣàmọ̀ pẹ̀lú ṣe bọ́. so tí n bá wá dé ńgbà yẹn gbogbo ohun tó tó kalẹ̀ tó tó kalẹ̀ bí òkè olúmọ yẹn àwọn báyìí máa fọ̀ sí wẹ́wẹ́ kí mọ̀ ti máa mú ṣe fún ẹ bẹ́ẹ̀. ok ah, <laughs> ah well dádì tẹ bá ti ń bọ̀ ẹ bá mi ra pizza bọ̀. pizza lizard àbí pizza. no pizza. ọ̀tọ̀ ìdarí sí náà lẹ́nu pizza pizza. yeah okay then mi ì dáná ó dẹ̀ dẹ́ lójú pé kí ni ì máa wọ́ọ̀kì. wáì tí kò ní work nígbà tí òun ṣe ń pé nǹkan tí mo plan ẹ̀ fúnra mi àjọ mi mi àti ìyàwó mi ni nígbà tí bàbá ẹ̀ ti sọ pé òun ò fẹ́ fi ọmọ òun fún ọkọ tí ò náwó lọ́wọ́ ìyẹn ló jẹ́ kí mi àti ìjọ plan ó dẹ̀ ní dáadé òun máa gbowó wálé káwa dẹ̀ wá gbé ó máa work gbà tí mi àti ìwọ mọ̀ tọ́yìgàn là ń mú lọ síbẹ̀ àní ìbọn fún anybody kakọ̀ gbowó ni ká dẹ̀ jáde kúrò nílé so nǹkan tí wọ́n máa ṣe fún mi ni kó bá mi get àwọn guys tó kù ready ká dẹ̀ lọ ṣètò nǹkan tá a fẹ́ ṣe ló bá tán. ẹ tí wọ́n bá rọ gbogbo eléyìí tí wọ́n rọ sí so òòrò ti security mọ́ rárá. security ah, kò sí nǹkan kan tí security fẹ́ ṣe òun fúnra ti ṣètò gbogbo security káwa kọ̀ wọlé ni ká gbowó tó bá dín pé wọ́n fẹ́ máa bẹ́ síwájú bẹ́ sẹ́yìn a kọ̀ paná wọn ilé ni àwa dẹ̀ gbowó jáde a máa lọ́n tiwa tàbá dẹ̀ dẹnu gate ayọ́ mask a jáde bí normal person ló bá tán. anyway kò sí wàhálà níwọ̀n gbà tó yẹ pé kò sí kébé àkọ́fẹ́ máa enjoy ara wa tó yẹ pé ìkọ̀tà fẹ́ ṣe fún ẹ kó tó máa wúlò fún láìpẹ́ ni. àṣìṣe hello Damilola dáàdì ti gbówó yẹn dé o má gbàgbé gbogbo plan wa hmm, tó bá ti dalẹ̀ ẹ̀yẹn ṣáà disguise bí olè kẹ́ máa bọ̀ gbogbo nǹkan tá a ṣáà sọ yẹn ṣáà ṣèrántí ṣáà ẹ̀yìn náà kò sí wàhálà máa rè é alright. Mr. Yola owó tó gbé wá nílé ìdá. bọ̀dá Garita ẹ jọ kò sówó kankan nù lẹ́yìn I can tell you that kò sówó kankan. kò sówó nílé ìyá mi kò sówó nílé yìí. yẹ. ẹ ṣàyẹ̀lá gbójú sókè kó o ìyàwó ẹ. Ah! Ah! Máṣe bẹ́ẹ̀ máṣe bẹ́ẹ̀ kí lọ náà. Owó wà. Owó wà nílé. Ẹ̀yin kọ́lá ẹ̀dá ẹ̀ bá pàmò mi. Owó wà. Owó wà. Ẹ lọ tó fún ọ owó wo ló wà nílẹ̀. ẹ wọ́n jẹ́ kó pamọ́ mi owó wà nílẹ̀. jílẹ̀ owó wo ló rí lè wọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni sọ owó wo ló rí lè. ẹlẹgbẹ́ fún ọ tó wọ́n bá wà ó ẹjọ́ ẹ má jọ pa mí o. mo lè jọ kówó sí wa tọmọ ẹ yẹn pé ó wà lórí. ẹ jẹ́ kó gbé fún wọn kó má pa mí o má pa mí o. Ah, fẹ́ ariwo kò sí tó bá ti wà ẹ gbà ni o. bàbá ẹ bá gbórí sókè máa bá dalé mọ́lẹ̀. bàbá ṣèbẹ̀ ní kò sówó nù lè mú. mi mọ bí tàbí. sówó ni. wàá máa jalè wọ bàbá yìí. ọmọ ẹ bọ̀ ẹ lè ṣe é jà lọ. o. No, no, ẹni sọ̀rọ̀ ẹ̀jọ̀. Hey, ìwọ, ìwọ, ìdí. Dídá! Dídá! Dídá! Bàbá ẹ bá gbójú sókè wá gbé. Bẹ́ẹ̀ ni mo lẹ̀. Kò sówó kankan ní ilé ìmọ̀. Ah, ọmọ ẹ dùn lójújú ká má yẹ ó lọ. Níjọ́ nílé kí ló fi ẹ̀yà ta. Ẹ jọ, ẹ jọ ẹ̀yẹ́wò ẹ̀jọ̀ ìrora ṣe o ẹ̀jọ̀ Mm -mm. Yeah. Mm -mm. properties tí bàbá mi ní pátápátá láyé àti lọ́run gbogbo ẹ̀ ni mo gbélé ẹ lọ́wọ́ yẹn jọ̀ọ́ torí ọlọ́run tójú bá yẹjú kóun má yẹ. Um, bébì ó ṣùn pé gbogbo document dájú pátápátá ló wà mí. gbogbo pátápátá ló wà mí. ó ṣe gan bébì mi. Mm-hmm. bébì ṣé o ò sọ fún mọ́mí ṣá. Ah, ah. nígbà tí mi kì í ṣọmọ ọwọ́ sọ fún mọ́mí bíi ti báwo tí n bá sọ fún mọ́mí ṣọmọ àgbà kí n mú wá ni mi sọ fún anybody àárín èmi àti ẹnìkan ní kíní ìwà ṣeré dámilọ́lá ṣeré nǹkan tí mo ṣe mo ṣe nítorí ọlá ìfẹ́ tí mo ní sí ẹni nítorí pé gbogbo ìgbà tí mo bá ti ń wò ẹ́ bó ṣe wáyé inú mi ò kí ń dùn rárá àti rárá mo fẹ́ kó bá ẹgbẹ́ pé èmi náà fẹ́ kó jẹ́yàn gidi láwùjọ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ kó ṣe é rí mọ́yàn nítorí ẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe ẹ̀bẹ̀ kan ni mo wá fẹ́ bẹ̀ Dámilọ́lá jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run tó dá èmi àti ẹ̀ mo fi bẹ̀ má dà mí o. bèbè wo mo fi ń dá ẹ lójú wípé kò sí nǹkan kan tó lè yà wá ikú nìkan ló lè yà wá I don't know if you have an idea of how much I love you. Well, I don't. Um, maybe if you tell me. Baby, I truly love you from the bottom of my heart. I love you so much. I love everything about you, especially your heart. <laughs> I'll never break it. I love you too. Show <laughs> everything to my family. Yes, yes, yes. Okay. kalẹ̀ yìí. Ah, ah. ilé bàbá mi rèé. Hmm, ilé ilé yìí irọ́ ilé ilé yìí tẹ́ ń wò yìí wọ́n ti ta lé fún wa ó ti lé lóṣù méjì. ẹ wọ́n ta ah, ẹwọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹni sùúrù ṣe rí ilé yìí ilé tí wọ́n bí mi sí rèé ibi báyìí ni mo dàgbà sí ilé bàbá mi lélẹ́yìí èmi ni mo nílé èmi ni mo jogún gbogbo ẹ̀ ẹjọ torí Ọlọ́run ta ló ta lé fún yín ta ló ta fún yín. láti bí oṣù méjì sẹ́yìn ló yẹ ká ti wá lé àwọn tó wà níbi kúrò are you with me and gbogbo next document tán fi ra ibi ọwọ́ wa ló wà. tálẹ́bì ti bá wọ tálẹ́bì ti bá wọ ẹjọ́ torí ọlọ́run kí lorúkọ èèyàn tó ta ìfún yẹn ẹjọ́ torí ọlọ́run. madam gbogbo question tẹ̀ ń béèrè yẹn à sí in position láti answer ikan tá a mọ̀ ni pé wọ́n ti ta ilé yìí over two months even last month ló yẹ ká ti wá tì ọ̀gá ló ní ká hold on the time yìí wọ́n tà á pẹ̀lú gbogbo nǹkan tó wà nú ẹ̀ gan ni. ẹni sùúrù ẹni sùúrù ẹ wo bí ṣe lè ṣe second of seven o Dámilọ́lá ti bà tèmi jẹ́. Dámilọ́lá ti bà mí. Dámilọ́lá ti bà tèmi jẹ́. Wọ́n ṣe mistake ni o. Wọ́n ṣe mistake ni. Ó dàbí. Lọ́wọ́ Dámilọ́lá ti bà mí. Dámilọ́lá ti bà mí. Ẹyin o. Dámilọ́lá ti bà mí. Àdúgbò máa ń kú. Ó ti ó ṣe máa ń kú sí níbẹ̀. Ẹjọ́ ẹjọ́. Àkùn àti ẹjọ́ ẹjọ́. Ayé ayé ò lè kúre wá. Àǹtí mi. Díjẹ́ díjẹ́. Dámilọ́lá ìkẹ́ màá ní ẹ̀ ò sọ fún mi pé o ṣe nǹkan tó tó báyìí ò sọ fún mi ò sọ. ẹ wẹ wẹ wẹ wẹ màmá ṣe ní gbogbo display yìí ó ti tó ẹ wọ màmá ẹ má sùn mọ́ mi o. bínú jọ má bínú má bínú ah, ah. Dámilọ́lá Dámiláre. Ah. ó mọ nǹkan tó máa ṣe fún mi ọkọ mi jọ torí Ọlọ́run ṣáà rọra bá mi pe ọlọ́pàá kó wá bá mi bọ́ńdọ̀ àwọn pípọ̀ ìjáde. ẹ Tẹ́jú please dáríjì wọn ẹ ọmọ láti ní sùúrù ni. Hmm? ro ti màmá yìí náà tó bá tiẹ̀ lè ro ti bros tó wà ní dúró tọ́lọ̀ lára please ṣé bí wọn náà ní wọn ló ń dọ̀bálẹ̀ tán bẹ́ẹ̀ yìí ẹ jọ̀wọ́ bá ń dárí jẹun please. uncle uncle ẹ jọ ah, mo ní wàá máa stress ẹ mo kàn fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ kókò tí ì lánàá ẹ kó fi ṣàdúrà fún mi after that mo ní bọ́dà ẹ. Can you imagine? kí n fẹ́ ni mi ṣàdúrà fún ẹ Dámilọ́lá lẹ́nu ẹ sí mi lọ́dúnrún nǹkan tó ṣe fún mi kí mi ṣàdúrà fún ẹ mi ò lè ṣàdúrà fún ẹ láéláé. sùúrù náà ṣebí mi mò ń bẹ̀ yìí ah, ṣebí wo náà ni òun wo ọlọ́tún dọ̀bálẹ̀ fún yìí ah, ká má dúpẹ́ náà hmm? calm down ìjọba mi dárí jù bá mi ṣàdúrà fún mi. màmá ẹ jọlá ọkọ mi ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yẹn wípé ẹ bá ọkọ mi lé tí ò bá ń ṣe torí tiẹ̀ nẹ mo ti pinnu lọ́kàn mi wípé dá mi lọ́lá kò lè bójú rere ọlọ́ọ̀pàdé tó máa fi kú mọ́. ìpè yẹn ti pè mọ́pì ṣípè fún mọ́ má tún ṣípè fún mọ́ ta rẹ̀ jọ. anyway kò sí wàhálà o ti gbọ́ o ti dárí díẹ̀ gbogbo wàhálà àti ìdààmú ayé ẹ ọlọ́run àfọkùn Ami, ami. àmín àmín àmín lórúkọ jésù. àmín ìṣòro burúkú mọ. àmín gbogbo rèdèrèdè gbogbo rúdurùdu ayé ẹ. àmín ọlọ́run máa bá ẹ wọ kúrò ńbẹ. àmín ẹṣẹgbẹ lè máa lọ ẹ máa lọ. àmín ẹṣẹ ọkọ mi ó máa ṣe o mo dúpẹ́ gan-an ó ṣe. ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. màmá dámi dámi dámi lọ́lá o. ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayéjayé tọ́ni wípé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá tí n bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá èkó ìlú mọ̀ọ́ká o màmá dábì ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tún gbogbo ìgbà ojúmọ́. ìyá èkó. ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. màmá dámì dámì dámì lọ́lá o. ìyá èkó. ó wá kẹ́kọ̀ọ́ wá kẹ́kọ̀ọ́ o nínú mọ́mí yìí o. princess òtún ti gbé tuntun dé tó dámilọ́lá olójú kòkòrò ó lágbára ẹ wá wáyé ẹni tó bá lójú kòkòrò nínú ìyá èkó àti ìyá èkó fúnra ẹ̀ jayé jayé jayé jayé níyà èkó jayé jayé níyà èkó jayé jayé níyà èkó jayé jayé níyà èkó gbogbo lé ló fi ṣe gòdò rékè lẹ́wà. jayéjayé nìyá èkó. màmá dá mi lọ́lá màmá dá mi lọ́lá o. jayéjayé nìyá èkó. ọlọ́lá ló ní tèmi ìyá èkó ìyá èkó. jayéjayé nìyá èkó. ọ̀tẹlẹ̀yẹ mú kẹ́kí gbogbo ilẹ̀ kó mi. jayéjayé nìyá èkó. olówó ọlọ́lá bàbá dá mi lọ́lá o. Jayéjayé níyà èkó. Ọlá ọmọ ló fi ṣọlá bàbá dá mi dá mi o. Jayéjayé níyà èkó. Mo finú tọ́ ẹ ò tà mí Mo finú tọ́ ẹ ò tà mí